لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة الحمد لله الذي خلق الجن والإنس والصلاة والسلام على سيد محمد سيدنا محمد وعلى آله وصحابته أجمعين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí ọba náà lọ́ba tá a dúpẹ́ fún nítorí tá a bá jẹ́ mùsùlùmí ìmọ̀ tá a bá dà báyìí èèyàn sì ní dáńtọ́ ìdàkudà lẹ́yìn ọ̀dà bí èèyàn bá ti jẹ́ mùsùlùmí nítorí ẹ̀sìn Islam òun náà lẹ̀sìn ọ̀làjú òun náà ní ẹ̀sìn tó kílíà òun náà lẹ̀sìn téèyàn máa ń bá lọ́dọ̀ ọlọ́run ọba wa abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala kọlọmọsẹ̀ gba islam náà fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn tí ò tí ì rí malẹ̀ islam ọlọ́run jẹ́ kan rí ọlọ́run jẹ́ àwọn náà lè ṣe islam ọlọ́run wa pa gbogbo apọ̀ kẹ́ nínú àánú rẹ̀ alamul jinni wa shayatini wa madakhiluha alamul jinni wa shayatini wa madakhiluhum ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa èyí tá a fẹ́ gbéyẹ̀wò nírọ̀lẹ́yìn òun náà ni àgbáńlá ayé àwọn àlìjànú àgbáńlá ayé tọ́lọ́wọ́n bá ní ọ̀pọ̀ àgbáńlá ayé àwọn màláíkà àgbáńlá ayé àwọn èèyàn àgbáńlá ayé àwọn ẹja àgbáńlá ayé àwọn ẹran àgbáńlá ayé àwọn ẹ̀dá míì tá a mà tọ́jẹ́ pọ́lọ́ nìkan lọ́mọ bí wà àmọ́gbà tọ́lọ́wọ́n bọ́ parí gbogbo ẹ̀ bá a dà áwùdù billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní alhamdulillahi rabbil alamin ọpẹ́ fún ọlọ́run ọba ọba tó jẹ́ pé òun ní ń darí gbogbo àwọn àgbà ńlá ayé tó pọ̀ alam alam alam olówádìí alamun ọlọ́run wá ní alhamdulillah ọlọ́run níbẹ̀ dúpẹ́ fún mi èmi ọlọ́run gan fúnra mi ìn dúpẹ́ fúnra mi èmi gan mọ́ lọ́pẹ́ rabbil alamin ọba tí ń darí gbogbo àgbà ńlá ayé nínú àwọn àgbáńlá ayé tọ́lọ́ ń darí ọ̀kan làgbáńlá ayé àlìjànú ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àlìjìnnù àlìjànú òun la fẹ́ gbéyẹ̀wò lónìí àtàwọn ọmọ rẹ̀ tálà kọ́kọ́ àlìjànú jama ìbílísù àlìjànú ní ìbílísù ẹ má jọ dàrú mọ́ tí wọ́n bá ní ìbílísù irú ìran àwọn mọ́ pé màláíkà o mọ́ sì pé léèyàn kí ló pe ìbílísù jama àlìjànú òun náà tún wá ní àwọn ọmọ àwọn ni wọ́n ń pè ní shayatinil jinn àwọn èṣù kéékèèkéékèèké lọ́dọ̀ ìbílísù àmọ́ tí kọ̀ọ̀kan wọn tó bá ya lùlù kan àbádúgbò kan bẹ́ẹ̀ bá sádọ́ ọlọ́run pa yín rẹ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alìjínú alìjànú khaliqun min makhluqatillah ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́run ọlọ́run lọ́dà kìí sòun lọ́dà ara rẹ̀ lóòfin ní bẹ̀rù rẹ̀ ọba tó dá alìjànú lọ́ọ́ máa ṣe kínní lọ́ọ́ máa nítorí pé ipa ọlọ́run tó dá alìjànú ipa rẹ̀ kan tó dá ọ máa jáde jàǹdà wọn máa bẹ̀rù rẹ ni kìí ṣe wọ́n lọ́ máa bẹ̀rù àlìjànú ọlọ́wọ́n bá sọ nínú Qur'an ó ní suratu dhariyat ayah fifty six ọlọ́wọ́n bá ní wa ma khalaqtul jinna wal ins illa liya'budun àlìjànú àtẹ̀yàn ẹ̀yìn dá wọn lásán o torí ẹ̀sìn mo ṣe dá wọn. lèyàbùdú ní kí wọ́n lè máa sinmi àyà yẹn clear suratu Dhariyati àyà fifty six ipe ọlọ́run lọ́dà lè jànú nítọ́lọ́run ṣe dáa fún ni pé kọ́ wá sí lọ àwa àti èèyàn ọlọ́run ní ẹ̀sìn lòún dá wa fún àwa tá a jẹ́ èèyàn àtàwọn àlìjànú ọlọ́run lẹ́sìn lòún torí ẹ̀ dá wa àlìjànú náà gbọ́dọ̀ kẹrùn ó gbọ́dọ̀ lọ Mákà ó gbọ́dọ̀ gbààwẹ̀ Ramadan ó yọ zakat ọgbọ́dọ̀ sí sàárà okùn ẹbí ọgbọ́dọ̀ dàrú lọ́wọ́ ẹ̀ alìjánu wọn gbọ́dọ̀ sí kìyàmù lẹ́yìn ọgbọ́dọ̀ ka koran alìjánu gbọ́dọ̀ lọ́wọ́ àsì gbogbo àwọn alìjánu rẹ ládùúgbò yìí wọn gbọ́dọ̀ má wàá wá àsì tàǹsì. báwọn alìjánu bú báwọn náà ṣe lọ lè pé ti àwọn onífújì tí wọ́n lọ lè ṣe kíni tí wọ́n lè jó pẹ̀lú wọn tẹ́ẹ̀mọ̀ wá pé kíni ń ṣe tí ń sàn alijinnu hakika la khurafa alijanu rí alijanu wà kìí ṣe àlọ kìí ṣe ọ̀rọ̀ awẹ́wà kìí ṣe téèyàn máa dáwùtù kọ́ni tàdọ́ faratẹ̀lẹ̀ adillatu ala wujudiha mina alikitaabi wa sunna wọ́n ní nínú alikitaabu wa sunna láti rí i pé ọlọ́run fẹ́rin lẹ̀ pé alijanu ń bẹ àyà tẹ́ ma kọ́ kàyí náà kí ni ń tún ma kọ́ alijanu ṣe kí jama alijanu ba ọlọ́run lóhun dá nǹkan ọwọ́ ní nǹkan dá sọ ma pé ọfẹ́ di kèfèrí pẹ̀lú alukoran nù ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tá a fi mọ̀ pé àlìjánu wà ọlọ́wọ́n bá ní kòlè hóhíyà ilayya anna ustama anafarun minali jin faqalu inna sami'na qur'anan ajaba eré anabi sọ fún wọn pé wọ́n ti wá sọ fún ọ nípa àwọn àlìjánu tí wọ́n ń gbọ́ alukoran bí wọ́n sì ń gbọ́ alukoran yìí náà wọ́n sì ń sọ pé àwa ti gbọ́ koran ni o kùránì náà àwọn ọ̀gbọ́rú ẹ̀rí suratul jinn kùránì seventy two àyà alákọ̀ọ́kọ́ àyà ìjọ yẹ wà pálí januwa wọ́n ní suratul jinnu gangan ala àlà ujudil jinn suratul jinn ni wà nínú Quran. tọ́lọ́n dìídì sọ pé chapter yóò ẹ chapter kínní àlìjọ̀nù eléyìí náà ń dọ́gba pé àlìjọ̀nù ó chapter seventy two wọ́n mi dà sunna wọ́n ní tí a bá wọnú sunna ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ torí àsìkò ní torí ọ̀nà wájì ọ̀rọ̀ àlùjànnú fẹ̀ gan. nínú sunna òjísàlá muhammad sallallahu alayhi wa sallam wọ́n pè nìkan ní abu sa'id al-khudri ó ní qala li rasulillah sallam ó ní jọ́ kan anabi ń sọ fóun pé anabi ní abu sa'id inni araka tuhibbul ganam mo rí i pé o fẹ́ràn kọ́ ọ máa da ẹran jẹ wàlíbáàdì mo rí i pé o fẹ́ràn kọ́ ọ máa lọ sí àwọn inú pápá nínú oko láti dẹran lọ́bẹ̀ fàyíṣà kúntàfì ganamik tí ọba débi tó ti ń dẹran rẹ jẹ àwòbá àdìyàtìk àbòdénu ahéré rẹ àbòdénu oko rẹ fa'adanta fa'adanta bisola tọ́wá pèrún nítorí pé Abu Sa'id yóò kírun lásìkò ìbá àjọhùn nìkan nínú igbó títí ń dẹran anabi ní farifa asautak bin nida gbóhùn rẹ sókè gan ni o fa inna o nítorí pé la yasma'u mada sawtil mu'adhdhin jinnun wala ins wala shay'un illa shahida lahu yawmal qiyamah nítorí pé ẹnìkan ò ní gbóhùn sókè nínú igbó kọ́ máa wá máa pèrún kálíjànú kan kọ́ gbọ́ nínú àwọn àlìjànú tó wà àbọ̀mọ èèyàn kan ló gbọ́ àbí nǹkan kan nínú tó wà ń bẹ̀ àfi káwọn kan èèyàn jẹ́rìí gbé apẹ̀rùn yìí tó bá dijọ́ alikiyama nínú hadith yẹn al-Bukhari hadith six oh nine nínú hadith yẹn lójú yẹ wa pé àwọn àlùjánu ń bẹ nílé wọn ń bẹ nígbó tí wọ́n ń gbọ́ ìrun pípé ẹ̀yọ́ mayami yajibu ala kulli muslimi an yumina bil ghaib gbogbo ntá a bá ti rí tọ́lọ́n bá lọ́wọ́ à ntá fi jẹ́ alùsùnà wal jamaa ní káṣe kágbàgbọ́ ààrẹ alìjánná àgbàgbọ́ torí alìjánná la débi jama àbí la làwọn kàkiri báyìí torí alijanna ni afẹ́ kéwù kálí ṣiṣẹ́ ẹ̀sìn kálí fi wọ alijanna àrísàárè wọ́n ní yàmbẹ́mbẹ́ àgbàgbọ́ wọ́n ní gbogbo tí ọ̀ọ́bá rí wọ mùsùlùmí alùsùnà kìí ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ máa sọ pé òní gbàgbọ́ nítorí pé ń bẹ́ nu òpó gbàgbọ́ rẹ kọ́ gba tí ọlọ́run ọba fi hàn ọ́ àti ntọ́lọ́run fi hàn ọ́ tó sì lọ́wà nínú ntọ́lọ́run lọ́wà tí ò fi hàn wá fètèǹtè báyìí òun náà ní kíni òun náà ni àlìjánu nítorí pé ọlọ́run bá Allah ó ní innahu yarakumu huwa wa qabiluhu nítorí pé àlìjánu ìbílísù àtàwọn ọmọ rẹ̀ àlìjánu àwọn èṣù wọ́n máa rí yín min haythu la tarawnahum àmẹ́yìn ò lè rá wọn. àyà yìí wà nù Quran eh, Quran seven àyà twenty seven ibẹ̀ lọ́lọ́run ti sọ fún wa pé àwọn èṣù ń rí wa àmọ́ àwọn ò rí àwọn nígbà tó lọ́wọ́ bá sọ pé o rí kí lọ́wọ́ ń wá káàkiri sí tọ́wà níwọ wọ́n fẹ́ sàṣírí kan wọ́n fẹ́ rí ìfìrìtù wọ́n fẹ́ rí kánìyàsù àti àti gbogbo àwọn àlìjànú burúkú wọn. ọgbà kọ́ wà ọmọ wa sọ́ra ọmọ fọlọ́n sọ́ra ká burú rẹ̀ ọmọ sí ọ́ àwọn àlùfáà ni ádámù rò yàtì mílẹ̀ sàdẹ̀lì ìlànà àìránìjànú pé ká sọ pé kò sí wọn láì mọye nǹkan tá a gbà kọ́ wà tá a sì rí atẹ́gùn agbàpọ̀ wà àbátẹ́gùn ọmọ fẹ́ sí wa níbi fáànù sí kẹ́nìkan bátẹ́gùn wá sí kárì fáànù láàrin ààrẹ atẹ́gùn ó sì gbàpọ̀ wà torí òun filẹ̀ èyí á máa fi ilẹ̀ àlìjẹ̀nu téèyàn máa pe ní ti ń tiọ́ yìí <laughs> eléyìí ti kọjá lásán nǹkan kan ti ń tiọ́ ni kéèyàn ó kó sínú gàngá aláàárọ̀ kùtùkùtù ṣé ọ́ ṣé omi náà lọ́fẹ́ mu tó fi kó bẹ̀ nǹkan kan ní ń ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní kọ́dà lápèjúwe tá a bá ní àwọn iná ìjọba high tension àárín nọ́mbẹ̀ kẹ́nìkan wá nígbà tó wọn ti rí nọ́mbẹ̀ wọn ò gbàgbọ́ a kàn ní kó ṣe kíni kó dì mú káwò wọ́n ní ẹ̀mí wa tá a fi ń bí gan tọ́wọ́ fi ń lọ títí fi ń gbọ́rọ̀ tójú fi ń sẹ́ tọ́dẹ́ pé ẹ̀mí ẹni ọ̀padà kú lára wọ́n ní bàbá kò wúlò mọ́ ẹja lọ lè rí malẹ̀ wọ́n ní ẹ̀mí nǹkan àgbàpọ̀ wà zaari ààrí àmọ́ àríṣẹ́ ti ń ṣe wọ́n ní làákàyè wa tá a fi ń sọ̀rọ̀ gan ọpọlọ wọn ní lágbájá yẹn àfa yẹn lọ́pọlọ ah, dókítà yẹn lọ́pọlọ ọpọlọ òun ìjà rírí àtìgbàpọ̀ wọn bẹ́ẹ̀ wọ́n ní àìmọye ń tá a rí ta gbà káfà lè jànú náà kún tá a bá fẹ́ pe alukurani àti sunna ní kíni nírọ ẹ̀yọ́ màá yá mi mímà kólé kọ́tìrì jìn àlìjànú tá a wí ìbílísù òun náà lọ́gá wọn àwọn àyókù rẹ̀ náà àwọn àlìjànú kéékèèké nù níbo ni wọ́n ti dá ìbílísù tó jẹ́ ọ̀gá wọn kólé kọ́tì mi náà nàárì wọ́n dá àlìjánu látara ná ọlọ́wọ́n bá ń sọnù Qur'an ní Karim nínú Qur'an fifty five verse fifteen ọlọ́wọ́n bá ní wa khalaqal janna min marijin min nàárì àdá àlìjánu ọlọ́wọ́n bá ní òun dá àlìjánu látara marijin ìtí wọ́n pè marij òun náà ní láhàbù nàárì la dukhana la dukhana laha àdá látara iná tí ò sí èéfín bẹ́ẹ̀ sẹ́mi pé tìǹbà ń jò a máa rí èéfì lọ́tún lọ́sì wọ́n ní píọ̀ iná ni tí ò sí èéfì kankan bẹ̀ ẹ jẹ́ ń pè máríjì nìyẹn látara ẹ̀ láti dá àlìjànú tó jẹ́ ìbílísù àwa dá àwọn màláíkà látara ìmọ́lẹ̀ a sì dá ànábì ádámà látara yẹ̀pẹ̀ a dá àwa látara omi àtọ̀ gbogbo ẹ̀dá wa pátápátá àmì ọlọ́ni. ikhwatal iman ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ìbílísù amírù sayatin báàkìlì jìnnì kullihim wọ́n ní ṣe rí ìbílísù tá à ń máa ń pè ní ṣèyítọ́n ṣe rí bó ṣe wà nù wọ́n lòun lọ̀gá gbogbo àwọn èṣù tó wà láyé gbogbo àwọn ẹni èṣù ń ṣiṣẹ́ lábẹ́ ìbílísù ni àjẹ́ ń ṣiṣẹ́ lábẹ́ ìbílísù ni oṣó ń ṣiṣẹ́ lábẹ́ ìbílísù ni oníkàtàlẹ́ onáńkàlẹ́ ń ṣiṣẹ́ lábẹ́ ìbílísù ni gbogbo ẹni tí ń rajúmọ́ ní ṣiṣẹ́ lábẹ́ ìbílísù ni ayatollah amúrọ̀bà olè aṣẹ́wó ọ̀mùtí gbogbo àwọn oníṣẹ́ ibú pátá wọ́n ní lábẹ́ ìbílísù wọ́n ti ṣiṣẹ́ ṣe wá rí àwọn àlìjánu tá a wí wọ́n ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá wọn ṣe rọ́gà wọn gan gẹ́gẹ́ mo sọ síwájú àlìjánu lòun náà ẹ gbọ́ tí ń sọ fọlọ́run ba ń bọ̀ lọ́n láàánà rẹ̀ ó ní ana khairun minni ó lè mi lóore ju ádámà tó ní kí n ferí kanlẹ̀ fún yìí lọ khalaqtani min nar láti inú náà ló ti dá èmi wa khalaqtahu min tin ọwọ́ àdó òun látara ẹ̀rẹ̀ fọ Quran seven ayah twelve ẹ̀dá kù ń jẹ́ òye wa pé látara náà wọ́n ti dáhùn wa makan makanu makanu amiri ashayatin aina mawqi'u amiri ashayatin iblis iblis tawi ni bo ni gbe le annahu hayy iblis ń bẹ láyé yin sì ń ṣẹ̀mí ó sì níbì kan tí ó ń gbé wọ́n ní eré omi ló wà eré omi ni ìbílísù gbé ìlú náà la ya'lamuhu illa Allah ẹnìkan kan mọ̀ ìlú náà fọlọ́n àmì eré omi ńlá kan ní ń gbé àfáwọn Jábìrì ọmọ Abdullahi wọ́n ní sami'tu Rasulullah sallallahu alaihi wasallam wọ́n là gbọ́n tí ànábì ń sọ fáwọn pé inna arsha ibilisa ala al-bahri ẹ rí alárasì ìbílísù àga rẹ̀ ààyè rẹ̀ eré omi ńlá kan ní fàyàbọ̀ àtúnṣàrà àyáhu yóò máa wá gbé àwọn ọmọ rẹ̀ dìde lójoojúmọ́ fàyàftinúnà nàṣà ipe kí wọ́n lọ lè dá wàhálà alẹ́ sínú ayé àwọn èèyàn fa àtọ́mù ìndahu ẹni tó ga jù lọ́dọ̀ ẹni tó tóbi lọ́dọ̀ rẹ̀ ẹni tó gbọ̀ngbọ̀n lọ́dọ̀ rẹ̀ àtọ́mùhùn fìtìnà òun náà lẹni tí bá ń dá wàhálà alẹ́ jù láyé ẹni wọ́n bá dá fìtìnà alẹ́ tó ga jù láyé òun náà lẹni tí ṣètọ́ ń fẹ́ràn jù nínú àwọn wàhálà tó ga jù òun náà ní fẹ́rakù òun náà ní kí kí ṣètọ́n kí ọ ya ọkọ àti aya nínú àwọn iṣẹ́ tí ìbílísù tí máa ń torí ẹ̀ fáwọn ọmọ rẹ̀ ládé tí máa ń fún wọn nípò òun náà ní kó ya ọkọ àtaya ọlọmọsà sọni kọkan níbi aburú bẹ́ẹ̀ mata yamut ìbílísù tá a wí yìí nígbà wo ni ó kú jama ya aba mariam nígbà wo ni ìbílísù fẹ́ ṣe kínní nígbà wo ló fẹ́ kú àwọn àlùfáà ni ẹ má dara yín láàmú kò sẹ́ni tí ó sin ìbílísù kò sẹ́ni tí ó sì kírun sí i la torí kèfèrí ni kò tí ó sìn bí ó jẹ́ náà wọ́n sá sìn wọ́n ní kò tí ó sìn ìbílísì ò ní kú ó dìgbà táyé bá parẹ́ ọlọ́wọ́n bá Allah ọ̀n sọ́nù al-Qur'an al-Karim ọlọ́wọ́n bá ní wa inna alayka al-la'nata ila yawmi ddin ọlọ́wọ́n bá ní ìwọ ìbílísì yìí mo ní ó kalẹ̀ fáadámà ó kalẹ̀ mo pa ọ́ láṣẹ èmi ọlọ́wọ́n Allah tó sì mọ̀ pé mi mọ̀ dọ́ látara ná ọ wá tẹ̀lé àṣẹ mi kíbi inú mi ọmọ abẹ́lé rẹ̀ látòní lọ ila yawmi ddin títí dijọ́ àlè kìámà sí ni. ẹ̀ ní ká ìbínú náà kó lérí rẹ̀ ẹ̀ tó bí ọlọ́run bá ṣe pèlè èèyàn tán yóò máa wá sọ̀sọ̀kúsọ ẹ̀ tó èyí tó fi tọrọ àforíjì èyí tó fi tọrọ kọ́lọ́run ṣàánú ó ní kọ́ lọ́rọ́ bì bá fa ila yawmi yub'athun fimi lẹ má pa mí di jọ tí ọ pààyè rẹ tọ́ wa gbé àwọn èèyàn dìde padà fimi lẹ. kọ́lá fa ináka mina lè mú un dọ̀rí ọlọ́run ọba ní bó ṣe fẹ́ náà àwa náà fẹ́ bẹ́ẹ̀ ọ wà ní kú ilé ayé omi lè wá tẹ́lẹ̀ màálùm títí tí ó fi di ijọ́ tí a pààyè rẹ àlè màálùm àwọn abóhùn tẹ̀fsírì wọ́n sọ̀rọ̀ tọ́pọ̀ arijahul akwali òun náà ni pé ilẹ̀ ayẹ́wò mi fana ìdúnìyà yóò máa bẹ títí tọ́lọ́wọ́n fi pa irẹ́ ni talo wa mọ iye mílíọ̀nsì tí mílíọ̀nsì ọdún tí ṣètò ọ̀fẹ́ ṣe kínni tó fẹ́ lò báyìí eléyìí wà nù Quran fifteen aya twenty five to twenty eight ẹ lọ lè wò mbẹ ló fi jẹ́ pé wọ́n bá wọn bí afáwọ̀ aláṣán lè bá sọ̀rí inú àwọn tí wọ́n jẹ́ ọmọ kéwú wọ́n wá sọ fún àfà pé aya náà Ibilis ǹjẹ́ Ibilis máa ń sùn ìjẹ́ àṣetánì ìmọ̀ ń sùn bàbá wa Al-Hasan Basari tábìyìn làwọn àwọn ará wọn sàhábà àmọ́ wọn rà nàbì bàbá wa Al-Hasan Basari wọn ní lawna ma la wajadna raha tí ṣètọ́n tí bá ń sùn ni tí ṣètọ́n bá ń sùn ni àbá sinmi kò ní kú kèé sì sinmi lọ́sàn-án ṣètọ́n rànjú lẹ́ báyìí ni lóru ṣètọ́n rànjú lẹ́ báyìí ni ló ṣe máa sọ ara rẹ lọ́sàn-án àtòru láyà náà ṣètọ́ ní sùn ọlọ́run àti lọ́sàn-án àtòru ọlọ́mọdé kò sí lọ́wọ́ Ìbílísì wa zurriyatu ẹ wà á rí bó ṣe wá wàyí ọláwọn ọmọ gbogbo wọn pátápátá ọlọ́run nìkan lọ́mọ iye wọn wọ́n wá ń jẹ́ ọ̀tá fún mi èèyàn wọ́n ń jẹ́ ọ̀tá fáwọn anábì ọlọ́run wọ́n ń jẹ́ ọ̀tá fáwọn màláíkà qala ta'ala ọlọ́run ọba ní ah, ẹ lè palẹ̀mọ́ fẹ́ sùn وإذ قلنا للملائكة اسجدوا لآدم nígbà tá a ní kó fìrí kanlẹ̀ fún Adam fasajadu illa Iblis gbogbo àwọn màláyíkà pátápátá nígbà tá a ní káwọn màláyíkà ó fìrí kanlẹ̀ fún gbogbo wọn ni wọ́n fìrí kanlẹ̀ Èṣù nìkan lọ́lọ́wọ́n ò fìrí kanlẹ̀ ọláyà pọ̀ kana minal jinn láàrin àwọn àlìjànú lọ́wọ́ òun náà kí ni jama àlìjànú kì í ṣe màláyíkà fàbàsákọ̀ àní amúri rọ́bí ó tàkọ́sá sí ọlọ́run ọlọ́run ò gbọ́tọ̀ ọlọ́run afatatagiduna wa dhurriyatahu awliya min duni ẹni tó lọ́wọ́ gbọ́tọ̀ ọlọ́run sẹ́yìn ọmọ wa gbọ́ tiẹ̀ ẹ fẹ́ mú lọ́rẹ̀ẹ́ ẹ fẹ́ fèmí ọlọ́run lẹ̀ àwọn méjì náà làwà èmi àti ìbílísù ọlọ́run ní sẹ́mi lẹ́ mú lọ́rẹ̀ẹ́ ni àbí ìbílísù ìbílísù tóbi gan ó tóbi gan láàrin àwọn màláíkà tọ́lọ́run fi ní kó fèrè kan lè fa ádámù ó wà láàrin àwọn màláíkà àmàlì jẹun lòun ibi ọwá tóbi dé ní nígbà ó sì gbéraga ọlọ́run sì rẹ̀ ńlẹ̀ ọlọ́run wá ṣépele wàhùn lakum aduwwu ọlọ́run bá ní òun àtàwọn ọmọ ẹ̀ ọ̀tá yín ni wọ́n bi'sa liz-zalimina badala bi'sa liz-zalimina badala àwọn alábòsínú yín ìbílísù ni wọ́n fi rọ́pò ìmì ọlọ́run tẹ́mi ọlọ́run bá ti sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ ìbílísù ni wọ́n máa gbọ́ torí opposition ọlọ́run àti ìbílísù gbogbo tọ́lọ́run bá ní àṣẹ pátá ẹ̀ máa wò ìbílísù ní ká máa ṣe tọ́lọ́run bá ní ká máa ṣe ìbílísù ní ká máa ṣe kíni ká máa ṣe ọlọ́run ni a máa mú mi ìbílísù ni a máa mutí ọlọ́run ni a máa súnmọ́ ìyàwó wa tá a fẹ́ ta so igi ìbílísù ni ẹ máa ṣe sìnà ọlọ́run ni ká máa ṣòwò ká máa jèrè ìbílísù ni ẹ máa gba rìbá owó èlé ẹ máa wulẹ̀ ṣiṣẹ́ àmọ́ gbowó èlé ń tiẹ̀ ọlọ́wọ́n bá aláwo ní ká máa náwó ìbílísù ní ká máa ṣe kíni owó tán ìbílísù ní owó tán àmọ́ náwó gbogbo dáadáa ọlọ́wọ́n bá alá opposite rẹ̀ ní ìbílísù ọmọ ṣe fún wa ká ṣe kíni ká ṣe alìjẹ́nu mi jẹ́ àti tẹ̀kìlìf wọ́n ní alìjẹ́nu ta wí mi jẹ́ àti tẹ̀kìlìf ìjọ ọlọ́wọ́n bá pa wọn láṣẹ kan wá sí lọ́hùn áyà ta tàṣíwájú ó ti já mà pé ọlọ́wọ́n dá wọn fún kankan lẹ́yìn kíni lẹ́yìn ẹ̀sìn ọlọ́run àmọ́ bí ìbílísù ṣe ní òun ọ̀gbọ́ bẹ́ẹ̀ ni làwọn náà láwọn ọmọ míì lẹ́yìn táwọn náà ṣe kíni tí wọ́n tẹ̀lé àwọn ọmọ mi yapa àwọn ọ̀tẹ̀lé ìbílísù àlìjánu sí làwọn náà àwọn yẹn ń kírun wọn gbààwẹ̀ àwọn yẹn ń ṣe dáadáa ṣé wá rí gbogbo ìran tí àwọn èèyàn pín sí ìran náà ni àwọn ọmọ ìbílísù oyé làwọn náà pín sí arínú wọn tó yahudi arínú wọn tó nasara arínú wọn tó alubilia arínú wọn tó jẹ́ alusunna aríkẹfẹ̀rí pọ́nbélé sẹ́ni gbogbo bíi tí ìjọ kọ̀ọ̀kan bá wà àwọn àtàlìjànú tọ́jọ́ wọn ni wọ́n máa ṣe kínní ni wọ́n máa wà ń bẹ̀ àyà tá fi mọ̀ pé méjì ni wọ́n pín sí ọlọ́wọ́n bá ń sọ nínú suratul jin Quran seventy two àyà ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlá ọlọ́wọ́n bá ní wa anna minna salihun àwọn àlìjànú wa ń sọ wípé ń bẹ nu wa àwọn ẹni rè wa minna duna dhalik ń sì ń bẹ nu wa àwọn tí ì ṣẹ́ni rè. كنا طرائق كددا طرائق kálukú wa amú ojú ọ̀nà tó wù wá pọ̀n ní àwọn kan bẹ tí wọ́n gbọ́ lọ́n gbọ́ àwọn kan bẹ tí wọ́n gbọ́ lọ́n bá gbọ́ màdá ibú mutafarriqa àwọn àlìjànú tá a wá wí jama ẹ̀yọ́ miami yatashakkaluna fi suwari mutanawwi'a wọ́n máa ń yíra padà àlìjànú máa ń yíra padà baba wa sheikh ibn taymiya rahimahulahu ta'ala afa àwọn afa ọlọ́mọba ni ké baba baba ni alijinnu walijinnu ẹ̀ ẹ̀ alijinnu tẹ̀ ń gbọ́n pa rẹ̀ yẹn yàtà sọ wàrú fi suratul ins nígbà míì yóò déyàn yóò gbé fọ́tò yẹn wọ̀ wàlìbáhìm nígbà míì yóò gbé fọ́tò àwọn ẹranko wọ̀ kò sẹ́ranko tí ìbílísù àwọn àlìjánu yìí tí wọn ò lè lo fọ́tò rẹ̀ kọ́lọ́mọ́sà ìsọ̀nì èyí wọn wá ní kọ́ máa bẹ̀rù gbogbo tó bá ti rí o tọ́ra ayan tó ní ìbìlísù níbọ̀ yìí ọmọlẹ́yìn ìbìlísù níbọ̀ yìí ẹ̀hẹ́ yíwọ bá ti dúró tọ́lọ́hún gbogbo tó bá wú kọ́ sọ̀rọ̀ ẹ̀dá ọ̀rọ̀ tí bàbá sọ yìí bó ṣe rí náà nìyẹn wọ́n ní wàláhì táàfin màgbé wọn máa ń déyàn anábì wa muhammad sallam fitiri táwọn mùsùlùmí anábì kó fún Abu nínú yàrá kan ni wọ́n kó ọ̀kan náà àwọn ọmọ àlìjànú yóò máa wá wá bẹ́ẹ̀ yóò máa wá kó yóò máa lọ lè jẹ́ àlìjànú máa ń wọlé o tí máa ń gbowó o owó tó o bá ti wá tinú lé bí ọba jọ mi èèyàn yóò sì jẹ́ kínní yóò jẹ́ àlìjànú àmọ́ òun nídìí kí kan tó wọlé yóò kàn máa kó oúnjẹ náà ni àbúrò rẹ̀ làwọn amúnjọ́ kínní ó ní kó sòun jẹ́jẹ́ ó tún mú kejì ó ní kó sòun jẹ́jẹ́ anábìyẹn yóò tún padà wá níbo ìjọ kẹta àbúrò rẹ̀ là mu ọwọ́ ní dákú bòmí lásìrí ẹ̀yìn kọ́ ní kankan máa kaso á sójú ọ̀nà yìí bọ́ ọba ti kà á síbẹ̀ wa àtàwa àyèdè bí wọ́n bá kà á jama Allahu la ilaha illahu, hu al-hayyul qayyum délẹ̀ ayatul kursi anabi denjọ́ kejì anabi ní sọ́dà kọ́kọ́ wọ́kàdó irọ́ lọ́pàá o ipò wọn ni wá mọ́ àmọ́ ọ̀rọ̀ tó sọ̀hún àti àṣírí tó fún òdodo ẹ̀yin mayami ó gbé mọ́tò kalẹ̀ rú ń bọ̀ kí lọ́ọ́ kà sí jama àwọn wo ni ó gbé àwọn ọmọ dání àwọn ọmọ ṣetán ọfẹ́ sùn ọfẹ́ fẹ̀mí ẹ̀ lọ́lọ́ lọ́wọ́ ọ̀wá lè ka kùrìsì jama ẹ̀yin mayami wọ́n ní jọ́ tí àwọn kèfèrí maka tí wọ́n ṣe mítìn nípa àwọn olè ànábì kò ní maka wọ́n ṣe pa àwọn olè àwọn pa á àbí wọ́n làwọn fẹ́ pa wọ́n ṣe mítìnì ní Darou Nadwa wọ́n ní nínú àwọn tó attend the emergency meeting yẹn láti assassinate anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní Surakatu bin Malik wà ń bẹ̀ Surakatu sì sí lù kò sí nlé wọ́n ní Ìbílísù ó gbé fọ́tò Suraka wọ̀ òun ló fún wọn ní mọ̀ràn pé ẹ má jí ìran kan pa ẹ dín nígbà tẹ́nìkan mọ̀ràn wá pé ẹdí kọjá pé gbogbo àwọn ìran kọ̀ọ̀kan ní ìran mọ́kà yìí ni wọ́n dáwọ́jọ pa àwọn fámìlì rẹ̀ wò ní láǹfààní láti gbẹ̀san bàbá arúgbó tó wà ń bẹ̀ yẹn tó gbé fọ́tò sùrọ̀ akáwọ̀ yẹn ìbílísù ó lóun fọwọ́ sí bẹ́ẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ bó sì jẹun ló ń tẹ̀ kọ́lọ́hún tó yọ anabi lọ́wọ́ wọn sallallahu alayhi wa sallam anabi dídì làmàlẹ̀ anabi alikẹ́libul aswadu shaitan anabi ní sẹ́ẹ̀rí ajá dúdú alìjẹun ní ẹ máa sáájú ọlọ́run tẹ́ bá ti ra ajá dúdú color black awudubilahi mina ẹbí kọkọma dẹ kọkọma ọtọ wa awudubilahi mina shaitan rọjì kọlọmọsà sọ ní bẹ mọjú kọlọmọ wa tàwa náà hali mina jinni wa shayatini dhukuru wa ina ìjà àwọn àlìjànú ọkùnrin bẹnu àbóbìnrin wọn ní bọ́lá ń sì dá wa lọ́lọ́ ń dá wọn náà wọn làwọn ọkùnrin wọn làwọn obìnrin anabi wa muhammad sallam anabi sọ ní sahih bukhari àti muslim anas bin malik ó ní anabi muhammad sàlọ̀sálàm ó ní òun á máa gbé àgé fún tó bá fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ ó lé òun ọ̀wá rí njọ́ kankan nábì ó fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ àbí kó jẹ́ pé ànábì sọ pé aláhùnmá bisimilah aláhùnmá inni a'udhu bika minal khubuthi wal khaba'ith ọlọ́run ọ̀sàdìọ́ níbi àwọn àlìjànú ọkùnrin tó wà nínú ilé ìgbọ̀nsẹ̀ àtàwọn àlìjànú obìnrin tó wà nínú ilé ìgbọ̀nsẹ̀ Buhari lọ́gbà wa hadisi one forty two hadisi yìí jẹ́ oyé wa pé ọkùnrin wa obìnrin ṣe kíni obìnrin wa hadafuhun alẹ́lẹ́ insan kí lè ro àlìjánu gan lérí ọmọ èèyàn ẹ mi ro àlìjánu ó fẹ́ ṣíwa kúrò lójú ọ̀nà ọlọ́run ó fẹ́ bà ayé jẹ́ ó fẹ́ bọ̀rùn jẹ́ kì í sàlìjánu kì í pé ìrun rẹ nìkan ló bàjẹ́ àtàwé àti hajj àlìjànú ìbílísù ọfẹ́ bọ́ wọ́ọ̀kù bó ṣe ní máa tọwọ́ bọnu bó ṣe ní máa rún jẹjẹ ọfẹ́ wọ́ọ̀kù fọ́mọ bíyà rẹ̀ ṣe ní jèrè ẹ̀ àlìjànú fẹ́ sọkọ dọ̀tá ìyàwó ọfẹ́ sọ ìyàwó dọ̀tá ọkọ àlìjànú ọfẹ́ báyé jẹ́ ọfẹ́ bọ̀rùn jẹ́ ọlọ́run ọba ó lálìjànú sọ pé qala fabima aqwaytani ìwọ ọlọ́run ọba nígbà tó o ti yọ ìmúkò lójú ọ̀nà báyìí ní tó kù ni pé la aqa'udanna lahum siratakal mustaqim èmi náà wàá jòkó lójú ọ̀nà rẹ̀ dè wọ́n. thumma la'atiyannahum èmi ọmọ wa bá gbogbo ọmọ èèyàn min bayni aydihim ìmọ̀ ayọ̀ sí wọn níwájú wa min khalifihim ìmà yọ sí wọn lẹ́yìn wa an aymanihim ìmà yọ sí wọn lọ́tún wa an shamailihim ìmà yọ sí wọn lọ́sì wala tajidu akitharahum shakirin ọ padà rí kí ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò ní dúpẹ́ fún wọn ọlọ́run wọn ò sì ní sìn ọ́ yín kó bá wọn nìyí níbo ní ti ń lérí jama láàkẹ́ ọ̀dánà ó ní dandan ní kí n jòkó sójú ọ̀nà rẹ tí ma dá wọn padà sínú igbó láàtì yánnahùn ó ní dandan ní kí n rọ́lù wọn ẹ rí i pé nná tọ́wọ́ ń bẹ̀ wọn àwọn afọ́ ní kéwọ́n ní kalẹ̀ yìí àwọn afágbà tàwùkìdì ní jama Quran seven ayah sixteen to seventeen àwọn wa ni nígbà tí ń ọsọ wájú àtẹ̀yìn ọsọ ẹgbẹ́ ọ̀tún àti ẹgbẹ́ òsì àyèdíhìn náà ọsọlẹ̀ náà àmọ́ gbàgbé láti sọ pé òun máa wá bá wọn látòkè ọlọ́run gba alágbẹ̀ nítorí pé láàyè múná sọ̀rọ̀ dàdúrà kí àdúrà ò lè máa lọ sókè láti fi ṣẹ́gun ẹ̀ wàláyà dúdú rahmatulah bó ṣe lò kí èṣù ọmọ bẹlẹ́yìn èèyàn tó téèyàn bá fi àdúrà lẹ̀ ọlọ́run ọba Allah yóò sọ àánú kalẹ̀ fún yàn látòkè téèyàn ó fi bọ́ lọ́wọ́ ṣèitán nípasẹ̀ àdúrà ó dákọ̀ gbogbo àyè ó gbàgbé òkè kò lóhùn abá wọn látòkè ọba lóhùn tó wá yọ ṣin lókè ní sẹ́mi pé wàhálà dé nínú àyà mi onílà ògùn yà ń na òun àjìmáìn èmi ó sọ wọn nù pátápátá ni illa ibadaka minhumul mukhlasin àfàwọn ẹrú rẹ tó bá là kìí ṣe al-mukhlasin àwọn al-mukhlasin làwọn tí wọ́n jára wọn gbà lọ́wọ́ ṣetán ṣetán ní tani wọ́n jára rẹ̀ gbà ní tí mo kó síwájú kálukú ní tẹ̀ràn yìí ó ní illa ibadaka minhumul mukhlasin àwọn ẹrú rẹ tí wọ Ọlọ́run ọba dìídì yọ kúrò lọ́wọ́ mi nìkan tó jágbà lọ́wọ́ mi àwọn nìkan iná ni wọn ò ní sọnù. اللهم صل في اللهم اجعلنا من المخلصين اللهم اجعلنا من المخلصين اللهم اجعلنا من المخلصين اللهم صل شانو وا sẹ́rí pé ipa ọ̀ka àfi ká somọ́ ọlọ́run tó dáa ajá dìbò lógi tó fẹ́ bu ọjẹ́ olówó rẹ̀ sì ń bẹ́ńtò sí sájà lọ́wọ́ máa bá jà ní àbọ̀ fẹjọ́ rẹ̀ sun olówó rẹ̀ bọ́bá lọ́wọ́ bá jájà wàá lọ́wọ́ pọ̀ wọ́n ṣàtúnṣe fọlọ́wọ́ ẹ̀ olórí ọkàn sí pé má bọ̀ ajá ọlọ́n ìbílísù ọlọ́mọdé ẹsẹ̀ ní kọ̀ọ̀kan wa wọ́n ní òsì ajá ọlọ́ni ọ̀rọ̀ kọjá bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí ìṣètò bá wọ́ọ̀kù òsì fún yàn tán yóò tó wá wọ́ọ̀kù bí ó ṣe wọ́ná ṣe mọ̀ pé ó yẹ ká pé ìgbò ti tòṣì láyé ó yẹ kó lè sinmi lọ́rùn ẹ̀hẹ́n lẹ́rìí bàbá tí ò ní ìkankan lọ́wọ́ wọ́n máa perun kò sì nínú lọ mọ́ṣáláṣí ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa hatal anbiya wọn sábà anabi Ọlọ́run ba àwọn náà ń sáde Ọlọ́run wọn ni wàlláhi hatal anbiya gbogbo àwọn anabi Ọlọ́run ba náà àwọn náà ń bẹ lọ́wọ́ pé Ọlọ́run làwáwò làwáwò fa akhrajahuma mimma kana fi Ọlọ́run ba ní èṣù ìbílísù òun ló lé àwa àti ádámà jáde nínú àlìjánná nígbà wọ́n tẹ anabi ádámà nípa èṣù ìwọ wá sùn nígbà ọwọ́ tẹ ànábì ádámù àti àwa nípasẹ̀ ṣètọ́n àti lérí ikima ọlọ́run pé wọ́n padà wá sí ilẹ̀ náà àmọ́ ṣètọ́n lọ́fà òun ní sábàbí nígbà wọn wá mú wọn kúrò nínú àlìjánná ìwọ wọn bẹ nínú ìdẹ̀ra kan ìdẹ̀ra kan nínú ìdẹ̀ra ọlọ́run ọwọ́ fẹ̀mí balẹ̀ ṣé ìdẹ̀ra yín má nìní àbí ìdẹ̀ra àrísìkì àbí ìdẹ̀ra àláfíà wọ́n gba ṣètọ́n láàyè. وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن ọlọ́wọ́n bá ní ẹ̀dín sọ fún yín kìí sọ̀tá yín nìkan ní ìbílísù ṣèyítọ́n ọ̀tá àwọn èèyàn ni ọ̀tá àlìjànú náà ni likulli nàbí gbogbo àwọn ànábì ọlọ́run pátá èṣù máa ń rọ kiri ká wọn nígbà wọn lè sùn rọ kiri ká ànábì ọlọ́run kò fi wọn lẹ̀ lọ́sàn kò fi wọn lẹ̀ lóru ìwọ àbú ìwọ umu ọwọ́ adákẹ́ ọwọ́ agbésùláyè títí tó fi ba yé jẹ́ adáhùn adáhùn lil insan àwọn ìnira wo lè súnmọ́ kó bọ́mọ èèyàn wọ́n ní ìnira yìí pọ̀ tá a lè kà tán abẹ́jọ́ yẹ yín pé méjì ni ọmọ èṣù tí ń dà wá láàmú ọ̀kan bẹ òun ṣiṣẹ́ nínú internal affairs àwọn nǹkan bẹ tó pé external affairs làwọn ti ń ṣe kí ni làwọn ti ń ṣiṣẹ́ sórí méjèèjì ni wọ́n pawọ́pọ̀ lérí rẹ̀ so orí yìí ti ń ṣiṣẹ́ ní inú rẹ̀ ni wọ́n ń pè ní kọ̀rín ọlọ́mọba àlá ọsàn nù koran pé kọ̀rín wà kọ̀rín yìí níjọ́ wọn ti bí ọ náà ló ti dòkó tì ọmọ ìbílísù àlìjánu ni wà á máa ya aṣọ àǹdíkiri rahman ọlọ́run lẹ́ni tí ọba máa ṣe síkiri dáadáa ọmọ ṣe àtikáàr ọmọ ṣàdúà ọmọ gbọ́wàsí ọmọ kakuran ọmọ kírun nùkọ́ yìdìláhu ṣèyítọ́nà àdẹ ṣètọ́nù sí ọ ṣèyítọ́nà àlìjánu kan àdẹ sí ọ fọwọ́láhu kọrin òun náà ni kọrin ẹ tọ́wọ́ pẹ̀lú ẹ gbogbo àtàwọn bá ń sin náà bá nu Ramadan ṣé kọrin wa máa ń pa wá láṣẹ ká máa ṣàbùrú jàmá nítorí pé ìbádà pọ̀ lọ́sàn ìbádà pọ̀ lóru tába ti ṣe tán tá a gbà Ramadan tán táwọn èèyàn sílọ̀ mọ́ ilé ọtí tí ò ṣèrò ń bẹ̀ tẹ́lẹ̀ ilé aṣẹ́wó tí kò ṣèrò ń bẹ̀ tẹ́lẹ̀ gbogbo àyè fàájì ẹ̀ẹ́dùnrin tó tó kún padà nítorí pé kọ̀rínù wa ó ti tún lágbára lérí wa nítorí pé a ti kú nínú ìbáàdà bọ́ọ̀ bá ti ṣe ìbáàdà sí bẹ́ẹ̀ náà ni yọ́ọ̀mà rẹ kọ̀rínù rẹ sí bọ́ọ̀ bá ṣe ní sùn sí bọ́ọ̀ bá ṣe ń jẹun alamisa àti mande sí bọ́ọ̀ bá ṣe rántí ọlọ́run sí bẹ́ẹ̀ náà ni kọ̀rínù rẹ ọmọ lágbára sí tọ́ ọ bá ti ń ṣe ìbáàdà yóò máa lẹ tọ́ ọ bá ti ṣe ìbáàdà yóò máa lágbára lérí rẹ̀ ló fi jẹ́ pé àwọn tí ń ṣe ìbáàdà èṣù máa ń fi wọ́n ta káyìtì ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kọ̀rínù yìí ẹ̀yọ́ máa yá mi ní máa ń pani láṣẹ aburú ni gbogbo àwọn ète ìkànnbẹ lọ́wọ́ rẹ̀ tí máa ń yọ sí ni la ò tún ṣèyí tún ṣèyí tún ṣèyí tí wọn náà mọ̀ pé tó ní ṣèyí tí ń bá ṣe é wàhálà mọ̀ ni ọmọ làákàyọ̀ sọ fún ọ pé ẹnìkan sọ nǹkan kan fún ọ àbí tani wòye sọ fún pé mọ nà mọ nà mọ nà mọ nà wọ yẹn yọ tán o. ìyàwó Aisha radiyallahu anha wọn níjọ kan èso kọrínù yìí ó fẹ́ fi owú owú owú tiẹ̀ owú tó dá wà tóbìnrin máa ń jẹ lọ́dọ̀ ọkọ ẹ̀ tíyàwó náà máa ń jẹ lọ́dọ̀ ìyàwó ẹ̀ àbí yìí tíyàwó náà máa tí ọkọ náà máa jẹ lọ́dọ̀ ìyàwó ẹ̀ bọ́tú owú ti sùn inú àwọn irinṣẹ́ sùn ni ó wá fẹ́ nà sí ìyàwó Aisha anabi wa lọ́dọ̀ rẹ̀ anabi wa fẹ́ lọ lè ṣàdúrà fáwọn tó wà ní bàkẹ́ ní ìtẹ́ anabi fẹ́ lè ṣàdúrà fún wa Aisha wa rò pé anabi lọ sọ́dọ̀ ọ̀kan náà àwọn mi ni anabi yóò ti ṣe mọ̀nàmọ́ná baba ìyá rò pé anabi lọ sí ọ̀dọ̀ àwọn ìyàwó mi ọmọ kó anabi lọ bàkẹ́ yẹn ni ọlẹ́ lè ṣàdúrà fáwọn tí wọ́n wà nù sàárè ọlọ́run kàn ní kó lè ṣàdúrà fún wọn lóru náà torí sàárè ọ̀rọ̀rùn sàárè ọ̀rọ̀rùn ọmọ tí wọ́n máa ṣàdúrà fún ọ àwọn ẹbí tí wọ́n máa fún ọ ọ̀rẹ́ tí wọ́n máa fún ọ ọlọ́mọṣà fi kẹwàá wàtá náà bí o fi dé fagiritu alẹ́ kharaja rasulullah laylan qalat fagiritu alẹ́ yàwó aisha ni owó bá gbé mi fàjẹ́ fara àmà asnau bá nàbí ṣe dé báyìí ló bá rí ojú tó ti pọ́n pé ọ́ ó tún lọ sọ́dọ̀ ẹlòmíì faqala malak anábì ní kí n lọ ṣe ẹ́ what's wrong with you malak kí ló ṣe ya aisha ìwọ aisha agiriti owó náà lọ jẹ tó báyìí tára rẹ̀ ń gbàgbà faqalat ya aisha ni wa mali la yagaru mithli ala mithli báwo ni irú mi ọmọ kékeré báyìí ò sí ní máa jowú lérí ìwà nábì ọlọ́run tó da ọmọ èké lè mi ìwọ náà tó wá dáa ṣé torí ọmọ èké yìí ni máa jowú torí pé ọmọ èké ni mí ni àbí wọn náà tó torí jowú faqala rasulullah anábì ni akọ̀dìjà àkì ṣètọ́nù ṣé ẹ ṣe pé ṣètọ́nù rẹ ti dé àdìjànú tó wà lára kọ̀rín ṣé ẹ ṣe pé kọ̀rínù rẹ ti dé òun lọ́fẹ́ máa mọ bínú tí ò ní tùmọ̀ báyìí ọ̀wádìí ọ̀rọ̀ ọbẹ̀rẹ̀ sí bínú kọ̀rínù rẹ ti dé fọkúlìtù mo wá sọ fún anabi pé ya Rasulullah àmọ́ ìṣẹ̀tọ́ sí mo lẹ́sùn kan tí ń bá mi gbé anabi ní naam anabi ní bẹ́ẹ̀ ó wà lára kúlìtù wà má àkúlì nsán sí gbogbo èèyàn náà ló anabi ní bẹ́ẹ̀ kò sẹ́ni tó ọjọ́ mi èèyàn tí ò ní mo wá sọ fún anabi pé kọ́là náà kúlìtù wà má àkà ya Rasulullah náà ní kọ́là náà anabi ní èmi náà ní wàlá akẹ́ni na rabbi àánani alayhi àtà aslama àmọ́ Ọlọ́run ràn mí lọ́wọ́ lérí ẹ̀ ó ti gbà fàfẹ́ mi pátápátá kò lè darí mi síbi kankan tí ọ̀dà tí nǹkan kan bá ti ń tì ọ́ nínú ilé tí ń pè ṣe báyìí ṣe báyìí ṣe báyìí lọ́bi báyìí jẹ báyìí mu báyìí ṣe nǹkan báyìí ó tètè máa ṣàdọ̀ Ọlọ́run o àlìjẹ̀nu tá fi tì ọ́ ní pa ọ́ yẹn tọ́ ọ báyìí wálé ọ lè ṣe nǹkan òun àwọn àjànú external affairs oyè àwọn náà wọ́n ṣe kínni wọ́n wà jọyìn torí ibi tó ń lọ́hùn ọ̀ọ́ra àwọn èso ń bẹ̀ tí ó pọ̀ bó ṣe lé ijó ni ọba wọn bẹ bó ṣe lé ọtí ni ọba wọn bẹ bó ṣe lé aṣẹ́wó ni ọba wọn bẹ bó ṣe bí wọ́n ti ṣe klọ́ọ̀bù tí wọ́n ti ń ba tèyí jẹ́ tí wọ́n ti ń jẹrin èèyàn ọba àwọn èṣù ọ̀jọ̀nú tó pọ́n bẹ̀rẹ̀ pẹ́tẹ́ internal affairs àti external affairs wọ́n wá sí kínní wọ́n wá bẹ̀rẹ̀ gbogbo wọn náà ìbílísù ni wọ́n lọ lè jábọ̀ fún tọba dalẹ̀ ọlọ́run kọjá wa yá ṣètọ́nù ẹ̀yọ́ máa yá wa bóòlù á sì wá sí pẹ̀lú kọ̀rínù táwí anabi sasala ń jọkan anabi inna shaitan anabi ní sẹ́rí shaitan yajiri bíbu ni adama majira dami bẹ́jẹ̀ sí máa rìn lára yàn bóun náà sí máa rìn nù ẹni tí ó bá lẹ́jẹ̀ la nìkan ni ò ní níkọ̀rí nù la lẹ́fi ló fi jẹ́ pé kò sọ́mọ èèyàn tó pé anabi wa muhammad sasala nǹkan ọlọ́run ṣe kínní ọlọ́run pé ni ìyàwó aisha kínní wọ́n ṣe ń sùn wọ́n bẹ̀rẹ̀ sí bínú lérí irọ́ nítorí bẹ́ẹ̀ lọ́dí Allahu ta'ala anha kọ́lọ́ máa ń kẹ́ ìyá dáadáa àwọn fẹ́ràn ọkọ wọn dáadáa ẹ̀rọ àwọn ìyàwó ọ̀pọ̀lọpọ̀ tí àwọn ìyàwó ti sin ọkọ rẹ̀ bá àmọ́ wọlé lágo méjìlá yóò gbọ́n bẹ́ẹ̀dì ni ó sùn tiẹ̀ yóò sùn lọ yóò ní òun lọ́mọ wọ́n bá dé kó dé bí ó sì dé tọ́ àwọn lọ lè pàdé rẹ̀ níbi ọba wà ọlọ́run sọ níbi obìnrin bẹ́ẹ̀ obìnrin tí máa ń jowó lérè rẹ̀ ó fẹ́ràn rẹ̀ ni o tí ó bá fẹ́ràn rẹ̀ mọ́ kò ní jowó mọ́ o. ẹ eh, mọ wàá ìtọ́nà gbé wàhálà dé sínú ilé yín tọ́wọ́ aṣọ sọ ń dìjà fóònù yín kọ lọ dé ti kó mi iṣẹ́ ọwọ máa dán ṣeun tó rẹyìn owó rẹ ọwọ bẹ̀rẹ̀ sí gba lójú ti dénú lé máa yá mi nínú wa ní jí rí tí fẹ́ bàjẹ́ lára ọmọ èèyàn ta sọ ọkàn ní sáré ti ní ọkàn ó ti tán. torí ọkàn ní darí akil làákàyè làákàyè ní darí ojú òní darí ọwọ́ ní darí ẹsẹ̀ ní darí gbogbo eríkèéríkèé ara bọ́ bá ti ní làákàyè nú èso òní tì ọ́ àmọ́ bí sùn bá ti ba làákàyè jẹ́ ó ti tán yóò fi ọ́ ṣe irinṣẹ́ ni tí ó máa tì ọ́ káàkiri ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀ rí ìtẹ́sùn tún fẹ́ bàjẹ́ ó fẹ́ ba àárín àwọn àtọ́lọ́njẹ́ bá a ṣe wáyé ó ní wàlá tajidu wàlá tajidu aktharahum ṣáàkiri ọlọ́run ọba ní ọmọ èèyàn ò ní dúpẹ́ fún ọ ẹni tí ó bá kírun ò dúpẹ́ fọlọ́run ẹni tí ó bá sin lọ́run ò dúpẹ́ fún ọ wá ń sọ fún wa pé ó ní òun ọba àárín àwọ̀ ọ̀tọ́lọ́run jẹ́ bọ́ ọba ń kírun ẹ ọ̀pọ̀lọpọ̀ wa lè ní irun tá ń kí èṣù ti bọ̀ ọ̀pọ̀lọpọ̀ jẹ́jẹ̀ máa tọ́wọ́ kírun lọ tó ti gbàgbé pọ̀ wà lérí irun ọlọ́nka kùránì ẹnu nìkan ni ọmọ sọ̀rọ̀ kò ní sọ́kàn bẹ́ẹ̀ ọmọ sàṣìkàrò àdúrà tí ì dáa fún ọ kò sí ní sẹ́mi rẹ̀ ń bẹ́ẹ̀ anabi sì ní bẹ́ẹ̀ bá ń sàdúrà ọyẹ inna Allaha la yaqbalu an qalbin ghafilin lahi aw kama qala sallallahu alaihi wasallam anabi lọ́lọ́wọ́ yẹ tètè gbàdúrà ẹni tí máa ń sàdúrà tẹ́mi rẹ̀ ò sínú àdúrà ọwọ́ pé ya latif lutufu bi ya razzaku ya rahman rahimin Allahumma saluka ilman nafi'an wa rizqan tayyiba ẹ̀mí rẹ̀ ti wà níbi tó ti ń tó ti ń ṣe kíni tó ti ń palẹ̀ má yàwó tẹ́fẹ́ ṣe kíni tẹ́fẹ́ ṣe àdúrà rẹ̀ ní tètè gbà àdúrà yẹn ni tí máa ń tètè gbà làdúrà yẹn ni tó dé pé ń pè Ọlọ́run lásìkò tí ń pè ó concentrate lérí àdúrà yẹn kọ́dà bàbá mọ̀ tó ma rẹ̀ ṣètàn wọn lọ fẹ́ bayé jẹ́ ọfẹ́ bọ̀rùn jẹ́ ọfẹ́ sọkàlùkù délé rí ibùlé ayàtọ̀ ṣèrí kìí sọ àlìjánà nìkan ni ṣètàn mójútó bóun ó jòkó lójú ọ̀nà táàfin ní wọ́bẹ̀ wọ́n ní iṣẹ́ òòjọ́ wa gan ẹ̀ẹ́dẹ́ lomi iṣẹ́ òòjọ́ rẹ̀ jama tí ó fi dáa fún wọn nìkan wá gba chẹ́ẹ̀kì sẹ́ chẹ́ẹ̀kì tá a wí yìí wọ́n gbèsè three point five fún yóò sì rérè one million bẹ́ẹ̀ ó ti yẹ wà ní kọ́ wá gbalago mẹ́sàn-án yọ wá kú ní lago mẹ́wàá bọ̀ ago mẹ́sàn-án tí wọ́n ní kó dé ọ́fíìsì yẹn ago mẹ́sàn-án yẹn ni ṣètọ́n sọ fún ọ pé ọba chief ní ojú ọ̀nà àbí bóyá ẹlẹgbẹ́ra yín lójú ọ̀nà àbí ọba lọ́fíìsì kò ní tì lọ ní ọba dé ọ́fíìsì lago mọ́kànlá bọ̀ wọ́n ní ah chief ti travel ní ọ̀sán yìí ó sì dẹ̀yìn oṣù mẹ́ta kan tó kan tó dé tá ń ba ayé kèé sọ̀rọ̀ ọ̀run ni ṣètọ́ ọ̀run rán ilé ayé tá a wà yìí gan kọ́mọ kẹ́kọ̀ọ́ kọ́mọ jèrè ẹ̀kọ́ ẹlẹ́ra àwọn ọmọ tí èṣù ti lò tí ìyá àwọn àti bàbá wọn ṣe wàhálà lẹ́rìn wọn tí wọ́n wá ń parí gbogbo ẹ̀kọ́ tán yóò wá lè jọyìn court kọ̀fẹ́ ta ló kó bàjẹ́ mà èṣù ni obìnrin ó ṣe wàhálà nílé ọkọ yóò farada yóò farada yóò farada yóò jìyà jìyà jìyà jìyà ọ̀rọ̀ kékeré báyìí yóò bá dà síbi inú yóò bá sọ fọkọ rẹ̀ pé òun ò ṣe kíni òun ò ṣe mọ́ ẹ mọ̀ wá wò pé kí ló ṣe yóò lòun ṣe mọ́nà ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò lòun ṣe mọ́nà ni yóò wá lọ lè gba yàrá kan tí ń jò lọ́nà jọra. ilé fúláàtì lọ́wọ́ alájí yàbí ẹ gbọ́ táwé níbo ló ti jáde ilé fúláàtì yóò wá lọ lè gba yàrá kan ní ọ̀nà jọra tí ń jò tí omi ń gba abẹ́ rẹ̀ ta ló sọ dàdàkudà ebi sùn ebi ìbílẹ̀ sùn ká sọ́ra wa gan o kọ́lọ̀ mọ́sá ìsànú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ ń jájèrè ọmọ o mi madakili shayatin wọ́n ní àwa fura àmì tá a sọ ẹnì kan ràn o wọ́n ní ó ní àwọn mọ̀nàfíìsù kan àwọn ojú wíńdò tí máa ń gbà wọlé wá bá tèèyàn jẹ́ ó sì ní àwọn ọlẹ́kùn tí máa ń gbà wọlé ṣetán wọ́n ní àwọn ọ̀nà tí máa ń gbà wọlé sínú ayé yẹn pọ̀ alákọ̀ọ́kọ́ àlè wọ́síwọ́sà yóò da ròyìnròyìn sínú ẹ̀mí yẹn nípa ọlọ́run sọlọ́n gan ta ló dọ́lọ́n nígbà olóde wọ́n ní kò ní bẹ̀rẹ̀ kò ní parí kí ni túmọ̀ yẹ títí tí ò fi ní sin lọ́mọ. wọ́n ní ṣètò àníyàn àwọn lọ́dọ̀ náà ló máa wọn sùfíà lọ́wọ́ tí wọ́n fi ń pe ànábì lọ́lọ́run tá ń pe ọlọ́run ní ànábì à ń bọ̀ ayanjú ọ̀rọ̀ tiwọn lọ́la pẹ̀lú ògo tọ́lọ́run ọba wa kọ́lọ́ mọ́sàjà máa bẹ̀ kó wá sí rọrùn fún wa. ẹ̀yọ́ máa yá mi ní nẹ́sìn Islam wọ́n lé ọmọ akérun lọ́wọ́ ó sì máa rorò kúrò ọmọ akérun ọmọ sí kíni ọmọ rorò kúrò lérí irun ẹnìkan náà ọmọ ya ó ní wàlá ó ní àdáwọ̀ máa ti dé mo ní kí ló ṣẹlẹ̀ ó ní òun máa kírun lọ́wọ́ ara òun sì máa le kí ló tó wá kù mọ́ jama jama mùsùlùmí ọ̀kan náà àwọn sàhábà wọn kókò ẹ̀ ní Uthman ọmọ abiláhásí àtàkọ́fí ó lè bá nàbì ó ní ra nàbì ó ní ààrẹ nù kí mọ́ o ládìgbà tá a ti bẹ̀rẹ̀ aláwọ̀ àkùbọ́dọ́ báyìí èròkèrò ni títí tá a ṣe ìmọ̀ súra tá a wà mọ́ kọ́dà àmọ́ fátì àti súra papọ̀ anabi ni xinzibu ni alijanu xinzibu ni eléyìí burúkú ni alijanu xinzibu òun lọ wà ní ipasẹ̀ wọn yóò sì máa kọ́mọ́dé àwọn ọmọ tiẹ̀ náà ká máa bàrún jẹ́ anabi wa ni tó sì ni sọ pé awudu mina shaitan rọjí máa sáde ọlọ́wọ́n bá níbi aburú shaitan ọwọ́ kọ fatẹ́gùn sí ẹgbẹ́ rẹ òsì àwọsùbìlà tuẹ àwọsùbìlà tuẹ tọ́ ọba ti ń kírun lọ́wọ́ tẹ́mi rẹ̀ ọba ti wà lé irun torí irun tó kí tí rẹ̀ ń bẹ̀ irun kòlòfó ni o. kọlọmọsà ìsànú èmi ti ń sọ yìí kọ sanu ẹ̀yin náà bukata ń bukata mí bukata ilé bukata ebi bukata ẹbí gbese ibiṣẹ́ gbèsè ẹni tí ò bọ́ sínú tá à ń sọ yìí bẹ́ẹ̀ ló lè náwó ń bí kọ́ńtrátì èyí tó ti bọ́ sí àti èyí tó ti bọ́ sí tá ti fẹ́ kírun ká gbàgbé gbogbo àlámàrí ayé ká kọjú sọ́dọ̀ ọlọ́run tí bá ti sàwọ́sọ̀ fi láì ọlọ́run ọyọ̀ ọkọ̀ mẹ́ẹ̀. lẹ́sẹ̀kẹsẹ̀ ló sì rí i pé ọlọ́wọ́ dẹ́mi rẹ̀ padà sí rí hàn ó ṣẹlẹ̀ sí sàábà nítorí ṣẹlẹ̀ sí sàábà ṣé kò lè ṣẹlẹ̀ sí wọ̀ wàsíwàsà yìí ni màá ń ṣẹlẹ̀ nígbà mi téèyàn ní àbí kí n ìyàwó yìí ṣé kò ní padà gbàbọ̀dẹ̀ fún mi lọ́la báyìí kò tí ì gbà ó jama arábìnrin kan kókó lọ́dọ̀ ọkọ rẹ̀ ó sì kó lọ lè jìyà a ní kí ló ṣe ọlọ́run lálàá pé ọkọ òun ṣe mọ́síná lójú oorun <clears throat> ó sì kó lé lóòótọ́ ta ló lé kó lé jama ìbílísù náà ẹlẹ́ẹ̀kejì àlìjáhàlì òun náà ní àyèmàkan wọ́n ní gbogbo ẹni tí ó bá máa lọ lékéwú tí a ń gbé lékéwú làwà yìí tí a bá ń parọ́ lóko ilékéwú làwà yìí lékéwú lékéwú àgbà àti lékéwú ọmọ èké. muhammad sallallahu alayhi wa sallam anabi gbé wa ló ń gbé ká máa wá mímà anabi ní ẹ máa wá mímà talabul ilmi farida anabi ní ọ̀ràn yẹn ní fún yín ala muslim gbogbo mùsùlùmí lọ́gbọ̀dọ̀ wá mà tó o bá ní mọ̀ wọ́n ní aláìmọ̀kan la ya'rifu bayna al-khayri wa shar kò ní mẹ́yàtọ̀ láàrin dáadáa taburú wa bayna sunna wal bid'ah kò ní mẹ́yàtọ̀ láàrin bídíà àti sunna yọ̀ọ́ kan máa ní èwo la fi sin lọ́hùn tá a fi sin lọ́hùn ẹ̀ tó ń pè nǹkan bídíà àníkọ́lọ́hùn ságbà anábìsì ní kullu bídíà dọ̀lálà wa kullu dọ̀lálà ti ìnárì wọ́n ní yọ̀ọ́ jóná wọ́n ní ẹ fílẹ̀ bẹ́ẹ̀ báwọn ẹ̀dá wa sí ni ká máa ṣe nù àtàwọn àmírù wa àwọn mísánná wa bí wọ́n ti gbé kalẹ̀ nu èyí kálukú ọmọ sí tiẹ̀ wọ́n nígbà tí ò kéwú wọ́n lẹ́ni tí ò kéwú ṣètọ́nu máa fi ń ṣeré ni nítorí pé kéwú ní máa déyàn mọ̀ pé eléyìí da eléyìí ọ̀dà bó bá ti ké kí ṣètọ́nu wa sọ fún ọ pé n tó kéwú rí bẹ̀ mọ́ ọyá wá ṣe nǹkan báyìí tí kéwú sì ní kọ́ mọ́ kéwú ní ọmọ darí rẹ lòfin ní kó sọ́wọ́ wọ́n ní lọ́wọ́ àdéjọ́ àlùkìyàmọ̀ anábì àwọn kan kòlè hali nuna bí ó kun bẹ̀lẹ̀ àkàsàrí iná àmàlà anábìlẹ̀ àwọn kan wọ́n ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ rí lójú ara wọn wọ́n ṣiṣẹ́ alladhina dalla sa'yuhum ọlọ́wọ́n bá ní ẹjì ń sọ àwọn tí wọ́n ṣòfò jù ó náà làwọn tó jẹ́ pé a gbogbo wàhálà wọn ọjà sí pàbó fil hayati dunya gbogbo ìbádà wọn gbogbo ìfaragbọ̀lẹ̀ fọlọ́wọ́n bá wọn nítorí kò sí lérí ìmà gbogbo wàhálà wọn nú ẹ̀sìn wàhùn yahsabuna annahum yuhsinuna sunia wọ́n sì rò pé sẹ́rí làwọn ń sìngbà láwọn wà láyé nìyẹn ẹni tí ó kọ̀ǹfìsì wọn sórí tó bá ti ń ṣe bídíà ìjọ ni ọ wọ nìkan náà lọ́ndà ṣe ni ọ tí wọ́n bá ti ní bídíà ni tó ń ṣe kọ́ọ̀lù ìwọlé kéwú ìgbà ẹ̀dá kun ìdí kìíní òun ṣe jẹ́ bídíà ẹ jẹ́ kí n mọ̀ nítorí ó lè rò pé súnà ni kò jẹ́ bídíà ọlọ́run làwọn ta wí iṣẹ́ wọn làwọn ń ṣe o. Quran 18, aya 103. oh three aṣaitọ́n ẹ̀rú ẹ̀rú afa máa ń bá wọn ní ti eh, Umar bin Khattab wọn ní ti máa ń bọ̀ báyìí radiyallahu anhu wọn ní àlìjẹ̀nu ti ń bẹ Madina anabi ní sí ìwọ Umar ọ ọmọ aráwọ̀ àlìjẹ̀nu tá máa ń sá fún ọ tọ́ kan gbogbo àwọn àlìjẹ̀nu Madina ò tó bẹ̀ kan gbàbẹ̀ nítorí ìmọ̀ ni wọ́n ń kí ó wọ̀kù rọ́bì sídìní ìlìmà ẹ máa kéwò bẹ́ẹ̀ nìkan bá ní bẹ́ẹ̀ bá ṣe kéwò sí bẹ́ẹ̀ náà ni ó sì yàpọ̀ ọlọ́run sí ẹ sọ fún ẹlẹ́ni tí ń kéwò àwọn àlìjànú lè yín ni ẹni tí ń kéwò àwọn àlìjànú kì í ṣẹ́ni tí ń kéwò súnà bẹ́ẹ̀ bá ṣe ń kéwò súnà sí bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa rí ìmà bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa rí ìmàn bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa rí ìbẹ̀rù ọlọ́run èyí lè níbẹ̀rù ọlọ́run náà kéwò kí bídíà ni ìbádà ti ń ṣe àfáàtọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ súnà lọ àlìjànnú wá fẹ́ wọlé ó fẹ́ wá bá onítọ̀hún pé ah máa ṣe sẹ́rẹ̀ dáadáa o máa ṣe òun ti mọ̀ pé kò sẹ́sàn fún ọwọ́ ni ah ah mọ̀ bá ní kàn wá bá ẹni yìí sìn tá àfáà yìí bá jí àfáà yóò sọ fún un pé bídíà ni yóò sọ fún un pé tó ń ṣe wọn lẹ́sẹ̀ ńlẹ̀ ní ẹ̀sìn yóò tají bọ́bá ti tají gbogbo wàhálà tó ń ṣe lérí rẹ̀ yọjà sí pàbó kóun fẹ́ kan kúkú máa bá tòun lọ jẹ́jẹ́ wọn o kóun máa ṣe wàhálà tí ò ní lẹ́yìn nítorí pé bóun bá ń confidence tó bá ṣe ti ọ̀dà àfọ̀ ní mímọ̀ yóò ṣe kíni yóò tají. ìmà ẹjẹ́ àmọ́ lọ lè wà o nínú tẹ́yìn fi ń bọ́ lọ́wọ́ èso ẹjẹ́ kí ìmọ̀ wà nù lẹ́yìn èso ní ní kápá lérí nínú àwọn madakilu shayatin ọ̀nà tí máa gbà wọlé sí ẹ̀ tí máa fi bá tèèyàn jẹ́ alagadob òun náà ní ṣètọ́nà máa fi ọlọ́gbọ́n onílàákàyè yóò máa fi ṣeré báwọn ọmọ ṣe máa ti bọ́ọ̀lù ṣeré létà tá a padà wá bíi pé ah, dádì àti mami kí ló fa wàhálà yìí tí gbogbo nǹkan wá bàjẹ́ báyìí tẹ́ fọ́ra yín lé ọlọ́mọ ìyá kan jò níṣẹ́ ọ̀rọ̀ tí o ti tọrọ ìyàwó ẹ̀ sì mú plasmati kí ni tẹlifíṣàn ńlá gbàngbà ó ní seventy thousand ẹ ó sì lè bọ́lẹ̀ gbìyì kí ló ṣẹlẹ̀ kí ni ń fẹ́ wọn ló lóun fẹ́ gba tó náà náírà àbáwá ní two hundred naira ò tí ì sí jẹ́ wíńdé lọ́ba fọ plasmat oní seventy thousand ta ló kó ba yẹ mọ́ ebi bínú ni wọ́n ní ẹni tí máa ń bínú wọn ló ti gbàlejò èṣù tó bá ń fọwọ́ ṣiṣẹ́ òun ni ó padà fẹsẹ̀ dànù tó bá fogún ọdún ṣiṣẹ́ ogún ìṣẹ́jú ní òfin bàtà rẹ̀ jẹ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ayélujára tó fi ṣẹlẹ̀ lẹ́yìn látara bínú ó wá di tálíkà gbére ọ̀pọ̀lọpọ̀ yẹn tọkọ yàwó lẹ̀ táwọn ọmọ padà wá dìdàkudà kò jèrè yàwó kò jèrè ọmọ àmì yẹn tọpọ̀ àyàn táwọn padà pòun náà látara bínú àyàn máa yẹn tí lẹ́dẹ́ pé èèyàn ló bú wọ́n sì ń na nǹkan sí àlìjánu ti lọ bí kó búyàn àlìjánu tó wá sọ fáwọn tọ̀hún kan sàṣe ni wọ́n ń ba yí ọ̀kan nínú àwọn ọmọ àyàkà àmọ́ bóyá mùsùlùmí Allahu alam ọbàjọ́ ọmọ àyàwá nínú ẹ̀sìn àbí kọjọ́ máa yá wa nínú kíni ẹ ti wá lè kí o ti pẹ́ nínú kíni nínú ẹ̀jẹ̀ ee wa nasara yahudi wọn máa yá wa nínú ẹ̀jẹ̀ ni wọn anabi adamu abuhumu adamu wàlẹ̀ òmù awáwó ọlọ́run ní adamu bàbá gbogbo yín àwa nìyá gbogbo yín a mọ̀ sí dada sùn ẹ̀ ráwọn máa yá wa nínú ẹ̀sìn wọn làwọn mùsùlùmí ẹni yìí wọn ni ó ti tó forty or fifty years títí wọ́n mọ̀ ó padà wá bímọ kan ìyàwó yìí náà ló bímọ fún nígbà tí òun àtọkọ wá ń jà ìyàwó yìí wá wò pé tóun bá ní kó wọn fọ tẹlifíṣàn rẹ yọra mi tóun bá ní kó wọn bá mọ́tò ẹ̀jẹ̀ yọra mi tóun bá ní kó wọn bá nǹkan jẹ́nu lé yóò ṣe mí kí lóun lè ṣe tó lè dùn ó ó sì gbé ọmọ lọ sí sítórí ẹlẹ́kẹta ọmọ ọmọ ọdún méjì ó sì gbé lọ sókè ó ní wo wo this is your life this is your life èrè èrè èrè ni ọkọ pé àwọn ará àdúgbò ní hẹ́ẹ́ ah, don't joke o mọ́ joke o wàláyé èṣù ti gba ọpọlọ ẹ̀ ó sì ju ọmọ yẹn lẹ́jẹ̀ mọ́ wọ́n ní kí ló dé ó ní tóun lè ṣe fún tó lè dùn náà ah èṣù ò ní wọlé tó wá o ọwọ́ ń gbọ́kọ̀ ilé tí òun lọ́sọmọkọ ẹ lọ́rùn ọfà abọ́lẹ̀ lè rí iṣẹ́ àtọ́bà lọ lè ṣubú ńkọ́ ó bẹ̀rẹ̀ sí lùyàwó ẹ ọ̀kánjọ́ ní ìyàwó rẹ̀ wá fẹjọ́ sùn ó ní ọkọ òun ní wà lílù yìí ni mo ní kí ló wá dé mo wá pè mo ní ìwọ ló ń sẹ̀sìn ó ń lùyàn ṣé èèyàn dáadáa máa ń lu obìnrin ni ó lóun ò lù sáàsó ní òun òun kàn fà abọ́lẹ̀ rí iṣẹ́ àní mo ní wọ̀ dára ẹ dákun wọ̀ dára tọ́ba lọ lè kán lápá ń kọ́ jàmá ìyàwó rẹ̀ ti ń bí máa ń fọ́ ti ń fọ́ sọ rẹ̀ báwọn ṣe farada fún mi tọ́ba ṣe dáadáa lẹ́nu yóò tún ṣe kàn yókù náà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹnìkan lè bá ànábì ṣàṣà ó ní ànábì mọ́ṣá ṣe wá sí fún mi rí ànábì dákun gbà mí mọ̀ràn táyé omi ó fi da ẹ̀gbọ́n tán lànàbì sọ fún un lànàbì ní látàkùtọ́ tó bá fẹ́ káyè rẹ̀ ó sùn advice mi lérí ọ̀rọ̀ mi ànábì ní látàkùtọ́ má máa bínú ó ní tún sọ̀rọ̀ mi fún mi ànábì ní ó tún látàkọ̀tọ̀ máma bínú ọlọ́mọsíwá ló ní bínú o ọmọ dìídì bẹ́lọ̀ lérí ẹni o bí kọ́lọ̀ ń kọ́mọ́sà ìfọ́n sùúrù o kálukú náà lọ́mọ rẹ̀ kò sẹ́ni tí ìrínú ti bínú oye àpọ̀jù bínú ní kíni òun náà là ń sọ yìí ìbínú tí máa ń ba nǹkan jẹ́ tí máa ń dáyà padà sẹ́yìn tí ó fọ́ tí ó lẹ́kì mọ́ ọ̀gá yìí pé wọ́n wà ẹ́ mọ́ ee yọ́ọ́ máa lọ lè roko yọ́ọ́ máa lé ayé lọ́sàsùn ayé nìyẹn odidi fisẹ́lẹ̀ kó o ṣiṣẹ́ mọ́ láì ní pílánì ibòmí ìbínú látara pé ìwọ̀sí ipò ah, ìwọ̀sí náà ìdí ìwọ̀sí wọ́n ti máa rówó. anabi ni laysa shadidu bisur'a ẹni láyà malẹ̀ kì í salagbara innama shadidu alladhi yamliku nafsahu inda al-qadr alágbára nínú ilé alágbára níbi iṣẹ́ alágbára lọ́fíìsì òun náà lẹni tí ma ń gbé mi alágbára ni ọ́ nínú àwọn ọ̀nà tí èso fi máa ń gba tẹ̀yàn jẹ́ ni àwọn ọkùnrin méjì kan jà ń jọ kan anabi wa ni àwọn méjèèjì yẹn èso ti gbé wọn wọ̀ bí ẹ wò ẹ lè bá wọn ẹnikẹ́ni kò ṣe a'udhu billahi mina shaitani rajim ọba sì ṣe lóòótọ́ lára ẹ bá balẹ̀ nígbà tí n bá pa fíríjì ẹ̀ bóyá ṣe gìrì wálẹ̀ ẹ̀ báwọn afáàṣẹ sọ́nù wọn náà rẹ bá balẹ̀ kò ṣe gìrìgìrì mọ́ nígbà ya wèrè ni ẹ sì wọn wò mìíràn bá nàbí ọba pé kẹ wí kíní ìsinmi lẹ́nu sìn ṣé bẹ́ẹ̀ lè sọ mí di wèrè ọ̀sán kan náà nù ìbínú máa ń sọ yẹn di kiri jama wèrè kọlọmọdé ayá nínú àwọn ọ̀nà tí sùnmọ́ ń gbà wọlé àṣà àwọ̀tò ṣètò níyà òun náà ni adùn ọkùnrin adùn obìnrin tí ò sí igi láàrin yín ọmọ tí ń ṣiṣẹ́ lábẹ́rẹ́ ni o ọmọ síríìtì yín ni o ẹjọ́ wà ń sukù kan náà ẹjọ́ ń tíìtì mí kan náà ẹjọ́ ń gbélé kan náà ìyàwó ilé ni àbọ̀mọ skul àbọ̀mọ tí ń kọ́ṣẹ́ kọ̀ṣá sí igi láàrin yín ẹ̀mí rẹ̀ wá ń fà mọ́ ẹ̀mí tiẹ̀ náà ń fà sí ọ ẹ̀mí méjèèjì ẹ wá bẹ̀rẹ̀ relationship àwọn àlùfáà ní nínú ọ̀nà tí sùn máa ń gbà tí máa fi ń ba ayé èèyàn jẹ́ ó ti gbà kan wọlé sára yín tọ́ba fẹ́ yàwó ó lè so yìgì ni kò yín á lè nínú Islam wala mutakhidhi akhdan boyfriend girlfriend kò sí tí ń bẹ́ẹ̀ ní islam ẹni bá ti bẹ̀rẹ̀ boyfriend girlfriend tí o ti ṣetán àti mari ọmọ yẹn àlìjáná ti wọ ayé ẹ̀ kò ní understanding kankan mọ́ àfi tó bá rí bọ̀ yẹn òun náà ní understanding mọ́ àfi tó bá rí gẹ̀ yẹn wọ́n mọ̀ wá wára wọn káàkiri wọ́n mọ̀ disturb ara wọn lérí fóònù nínú wọ́n mọ̀ wá wọn káàkiri wọn ò sì ti ṣetán àti mari tọ̀wọ́n tọ́ ọwà ńlẹ̀ oníyàwó rẹ̀ ọwà ń déètì ìyàwó ẹlòmíì wọ́n ní èèyàn ti gba ṣetán láàyè nínú ayé ilé yẹn ò ní ṣẹ́tù ẹ̀mí rẹ̀ ò ní ṣẹ́tù ọmọ sáká kìíní ẹ̀rọ ọmọ bá ọ ọmọ náwó wọ́n ní èṣù yìí yọ gba ọmọlúwàbí lára rẹ̀ yọ ba ìbáàdà rẹ̀ jẹ́ gbogbo àtọ́ba ti ń sin lọ́wọ́ ba yọ máa gbé fọ́tò àwọn aburú yìí wá sínú ẹ̀mí rẹ̀ àwọn àlùfáà ní ṣáwà àbẹ́yẹn ń wo òhò sex film àbóhùn wo pornography lérí phone. àbò ń wo àwọn tí wọ́n ń ṣe eré ìtàgé àwọn náà ìdajì pornography làwọn náà gbogbo àwọn nǹkan tó bá ti jẹ́ tó jẹ́ ẹ̀ àwòrán fọkùnrin àbí fóbìnrin wọ́n ní tẹ̀yìn bá ti ń wò ṣáwà yóò máa gbé yàn ṣáwà yìí wọ́n ná ọ̀nà kan tí sùn máa fi ń ba tèèyàn jẹ ni ẹ̀sìn òní lójútùú iṣẹ́ òní lọ déédéé bẹ́ẹ̀ ni òní concentrate lérí iṣẹ́ ọmọ bàǹkan jẹ́ ni nǹkan ọmọ bàjẹ́ mọ́ lọ́wọ́ wọ́n ní kọ́dà dúkìá ó tún máa bàjẹ́ anabi wa muhammad sallallahu alaihi wa sallam níjọ́ kan anabi jáde lọ anabi wa rí arábìnrin kan anabi wa gbójú rẹ̀ sí ẹgbẹ́ òsì adùn obìnrin wa bo anabi dàrú kìí ṣe ọ̀rọ̀ kékeré jama adùn obìnrin wa bo anabi dàrú anabi wa ń sá lọlé lọ́dọ̀ ìyá zainab bintu jahsh anabi wa lọ sílẹ̀ anabi wa sọ fún zainab anabi gba ara àwọn sàhábà kọjá ni o wọ́n wá ṣe bùkátà wọ́n ṣe sunna anabi wá wẹ̀ wọ́n wá jáde padà sọ́dọ̀ àwọn sàhábà ẹgbọ́n tá anabi sọ fún wọn anabi ni ẹ lè sọ́ra yín o innal mar'ata obìnrin tẹ̀rí yẹn tukbilu fi surati shaitan tí n bá ń bọ̀ wá lọ́ọ̀kan báyìí ẹ̀rẹ̀ ju yín lẹ̀ o ẹ má wo torí pé àṣetánì ó gbé wọ̀ yóò beautify gbogbo ohun tí ò sí lára ìyàwó ẹ oyé mi gbogbo ohun tó wà lára ìyàwó rẹ tó dáa èyí tí ọ̀dà lọ́wọ́ lára tiẹ̀ yóò wá beautify torí kò lè ba àrẹ sí páńpẹ́ ṣètọ́n wọ́n tún dìbò ìròfin sọ́rọ̀ tó ṣètọ́n bóbìnrin bá ń lọ báyìí tó kẹ́yìn sí ẹ má wò ẹ má ràn jùmọ̀ fàyínà fàyídà abùsọ̀rọ̀ àdókùn ìmọ̀ràn àtẹ̀ ẹni èkéyìí ìyàwó tẹ́nì kọ̀ọ̀kan yín tó lọ́n bá ní kójú yín ọ̀sà tó jẹ́ pé ẹ kàn rí lógìgì tẹ́ ẹ bá ti rí bẹ́ẹ̀ fàlìyà àti àhàlà ẹ lè bá wọn ìyàwó yín lé fàyín nàdá àlìkà yaruddu ma fi nafsihi ẹnì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti lọ lè bá ìyàwó yín nítorí wà lẹ́mìí yín ìfẹ́ azina àbífẹ́ arábìnrin yẹn ọlọ́run ọba ó fi ìbáṣepọ̀ ìyàwó yín yẹn yóò fi gbé kó lẹ́mìí yín àwọn afa ni tí àwọn obìnrin tí wọn bá dáhùn kan tán láwọn ọjọ Zainab ọmọ Jahsh tó àdìsí ta kàlérí ẹ náà ni pé àpapọ̀ àwọn màláíkà ó máa ṣépele tílẹ̀ òfin ma àdìsí yìí kìí sàdìsí dọ̀hìf àdìsí tọ́lẹ́sẹ̀lẹ̀ ìgboro ọ̀dá máa o ẹ má ti ṣe ìtọ́nà ọba yín jẹ́ o anabi pé ali ó ní ya ali wa ali la tattabi' an-nadhra an-nadhra falaka al-ula wa alayka ath-thaniya bójú rẹ bá san alákọ̀ọ́kọ́ mọ́tún wo nítorí pé alákọ̀ọ́kọ́ yẹn la bùn wọn torí pé ó ṣèṣì ni ẹlẹ́ẹ̀kejì wọ́n ti kọ́lẹ̀ fún ọlẹ́ṣẹ̀ nígbà tá anabi ń wọ́nu sàhábà lérí kíni lérí awra àbí lérí kàrẹ́jú bí èso ṣe beautify rẹ̀ kò sí yàtọ̀ láàrin bí wọ́n ṣe máa ń beautify mọ́tò tí wọ́n fẹ́ ta lọ́dọ̀ àwọn fóun jálàbí àtàwọn ológun wọ́n wà ní àfa ọ̀fẹ́ ta mọ́tò láti yóò rí ta wà lọ́ọ́ ra ìgbín wa omi ìgbín láfi ṣe kínní ni yóò wá kó gbogbo ẹ̀ mọ́ra wọn yóò wá ní kàn fi fọ́ mọ́tò yẹn mọ́tò two point five àwọn yóò máa rí sí mọ́tò six million kí ló beautify rẹ̀ jama ṣètò wọn níbi ṣe máa beautify àwọn obìnrin nígbà míì gan ẹlòmíọ̀ padà rà sọ́wọ́ àlè kan tọ́ba wa padà wá ń ṣe gbogbo aburú nǹkan yóò wá di pé ẹ dákun kí ló gbé òun dọ́dọ̀ wa káyì nítorí pé òun ló ti fi súnà lẹ̀ ìmọ̀ ti fi súnà lẹ̀ definitely yóò ha sọ́wọ́ kínní yóò wọ ṣètàn nínú àwọn tí mọ̀dákìlù ṣayatin alikibiri wàlá ọjọ́ òun náà ní kéèyàn nígbèraga ẹni lọ́wọ́n bá ti bọ̀n àwàlá tó báyìí àwàlá níbi àbá ti ń sọ̀rọ̀ kálukú dákẹ́ èmi mo da báyìí olówó lèmi bí mo ṣe wà yìí àwọn onímọ̀ ni mi bí mo ṣe wà yìí gbajúmọ̀ làwà kò wá ló ní bẹ̀rù kò ló ní tìjú kò ló ní mọ̀ràn ẹni tí ó bá ti ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn ayé ẹ̀ ti ta o ló ní bẹ̀rù bàbá rẹ̀ àtìyá rẹ̀ o ló ní tìjú àwọn ẹbí rẹ̀ o ló ní mọ̀ràn àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n wá ní wọ́n ti bá a sọ nílé náà wọ́n ní kò gbọ́ wọ́n náà ti bá a sọ ẹ̀ alábùkún ni àwọn ẹbí náà gbé wọ́n ní kò gbọ́ gbogbo ọ̀rẹ́ ló ti débi wọ́n lọ́wọ́ gbọ́ wọ́n ní ṣètọ́n ti mú àwọn tí wọ́n rescue rẹ̀ náà ló ti jákò lára rẹ̀ yóò máa lo ayé rádaràda wọ́n máa ní ayé rẹ̀ ń bàjẹ́ wọn ni wọ́n ah, máa pé àìgbọ́rọ̀ ló sọ di ntọ́dà ni ọlọ́run bá ní inna Allaha ohun Allah la yuhibbu man kana mukhtalan fakhura gbogbo nígbèraga ọlọ́run lòun nífẹ̀ẹ́ rẹ̀ Quran four ayah thirty six nínú pàǹpẹ́ ṣètọ́ alàjàlá Kama máa kánjú ó fẹ́ ramato ó sì níṣẹ́ lọ́wọ́ yóò jalè ni èṣù ni wọ́n máa tì ní wọ́n máa tì èṣù ni máa ń tìyàn téèyàn gbogbo àtọ́ bá ti ń sáré lérí mọ́tò máa sọ pé a'udhu billahi minash shaitani rajim kéèyàn máa fa tẹ́kì ní kọ́nà alájì jama kọ́nà kò rí wájú o kọ̀mọ́ ti ń bọ̀ ìsìn ọ̀fà tẹ́kì èsùn ní ti jínú ni òun fẹ́ fọ́ lérí fẹ́ bá yẹ̀ jẹ́ wọ́n fẹ́ sọ wọ́n fẹ́ pa ìyá àti bàbá ẹ̀ lẹ́kún ó lè wá ó lè rí mọ́lẹ́ni o lè rí mú jọ́kejì jọ́kẹta o lè má ṣe kínní o lè má mú ma wọn là nábìíní àlẹ́ àná kéèyàn máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nípa ọ̀rọ̀ ayé rẹ mínàlá àtọ̀dọ́ Ọlọ́run lèyí ti máa ń wá o wàlẹ̀ àjálá tún mínà ṣàìtọ́ ẹ rí kéèyàn máa kánjú kánjú kánjú lérí ayé wọn ní ọ̀dọ̀ àdìjànú lèyí ti wá Ọlọ́run sọ níbẹ̀ nínú ẹ̀ túlù amàlẹ̀ wàlẹ̀ hẹ́dùs kéèyàn ó ní bùkátà ọdún kí bùkátà yẹn ọmọ wa fún ní pírọ́blẹ́mù láti sí bùkátà tó fẹ́ bí alọ́dún bẹ́wà ipe àníyọ́ tá a bá ṣe wedding kàfílà láti rí owó tá a fi ṣe ná kàfílà ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ school secondary school túlù amẹ̀lì wọ́n ní gbogbo èèyàn tí máa ti ń fi ìbẹ̀rù ọ̀la tí fi ń bè ní rẹ̀ jẹ́ wọ́n ló ń tọ̀ wọ́n ní jàmá wọ́n ní ó ti gbàlejò èṣù àṣìbáyì àṣìbáyì àṣìbáyì kòjó kírun kòjó gbààwẹ̀ kòjó dìde lóru ọwọ́ akú lógìgì gbogbo wàhálà ti ń ṣe àwọn ẹlẹ́lẹ́ni àwọn ń jẹ́ kọ̀wárí kankan mú lọ́rùn ọ̀run tí wọ́n ń lọ gan ìtọ́ yẹ kó mú lọ́wọ́ kò rí kankan mú lọ. wọ́n ní ṣètọ́ ni màá ṣe bẹ́ẹ̀ kọ́lọ́ ń sọ níbẹ̀ ẹ̀rì tí wọ́n máa ní apàdà túbà apàdà túbà ṣètọ́ ni kọ̀mọ̀ pé wọ́n kú lálẹ́ yọ kọ̀mọ̀ pé lẹ́yìn apàdà túbà tó ń wí ní báyà kò ní sọ̀rọ̀ míì máa àṣetáni ni o tí wọ́n sọ fún ọ pé ọmọ èké sì ni ọ àárọ̀ láwà bàbá tó fẹ́ kú ní àbí ọmọ tó fẹ́ kú ní twenty five years nínú àkọọ́lẹ̀ rẹ̀ tó wá wà ní twenty four years àárọ̀ lọ́wọ́ ni àbálẹ́ sáárọ̀ lọ́wọ́ alẹ́ lọ́wọ́ ẹnìkan kan ọmọ bíi àwọ̀ báyìí àmàárọ̀ àmọ̀sán àmàlẹ́ ọlọ́run nìkan ló mọ̀ ti mú wa lọ́sìn nínú àwọn pápẹ́ ṣetán alubókòlù òun ni ahun kọ̀ọ̀ná fún rẹ̀ kọ̀nà fún ya rẹ̀ kọ̀nà fún bàbá ẹ̀ ẹni bá já wọn padà tó sí ni kò ní ní mọ́ ọlọ́run ní wàmọ́ àfàkùtù mi ṣe fọwọ́ yóò kọ́lé fún bẹ́ẹ̀ bá ná yín mọ́ fún yín sí bẹ́ẹ̀ bá ná kọ́ kí ni ìdákejì ayé àwọn ọlọ́run ní ẹ̀ ní rí mọ́ àwa tá jẹ́ olówó tọ́jẹ́ pé àwọn olówó ni a máa kó sàárà sọ́dọ̀ wa sàárà ipe àfa ìbára ẹni tí ó ní bùkátà sẹ̀mónì ráìsì ni pọ́n méjì pọ́n mẹ́ta kan ni ẹ̀ ní sùnmọ́ ẹ̀yọ́ maya òṣòrùn ẹlòmíì tó ní ẹ bá ń jí wọn ní tí mo bá wà ní mo fẹ́ yanjú ẹ̀ mo wá nítorí nígbà táwa tí wọ́n àwọn tálíkà tí wọ́n ń dá sàárà sí lọ́wọ́ tí wọ́n ò sinmi àwọn olówó gan bó wọ́n ti ń sinmi ìsinmi rẹ ìwọ bàbá olówó ó di ijó àlìkìyàmà ọlọ́run dìídì tari owó sọ́dọ̀ rẹ tọ́lú owó bá sì débi kan ọlọ́run ó darí àwọn èèyàn wábẹ̀ ìmọ̀ àtowó tó bá ti wà nílé kan ẹsẹ̀ ògbèrò nílé náà ìmà àtowó bọ́lá bá tó wá pàápọ̀ fẹ́ lómi ìsinmi dàlí jẹ́nà bọ́lá mọ́sá àṣìwálà fún olówó tí ó máa na sójú ọ̀nà ọlọ́run afáwọ̀ Abdullah ibn Mubarak inú àwọn afá olówó ni a máa na sójú ọ̀nà ọlọ́run wọ́n ń lọ mọ́ka ńjọ́ kan wọ́n wá rí ìyá kan tí ọkọ̀ ọwọ́ bọnú ilé ilẹ̀ ọwọ́ mú ẹyẹ kan tó ti kú jáde ìyá ni wọ́n ń já ìyẹ́ rẹ̀ Abraham barak wa ni kí ló ṣe ìyá yẹn kí ni wá ń bẹ̀ wọ́n ní kí wọ́n wa ìyá ní à ẹyẹ nìyẹn làwọn jẹ àwọn àtàwọn ọmọ àwọn opó lòun kò sí kankan abdulhamu mubarak ni tó gbogbo àwa tá a lọ mọ́kà la èló là ń kó lọ mọ́kà wọ́n dákọ̀ ẹgbẹ̀rún lẹ́gbẹ̀rún náà wọ́n ní bàbá ní ẹyọ owó tí ó gbé wa padà sílùú wa padà gbogbo ala ti sáájì rí náfìlà lẹ́lẹ́ tá à ń lè ṣe ká sanu opó yìí ó ṣe pàtàkì ju náfìlà tá à ń lè se lọ bí wọ́n ṣe padà sílẹ̀ nù bí àyẹn ṣe di olówó nù wọn lè má sàṣẹ wa ní àwọn afa bẹ́ẹ̀ wọn ṣe wa láfa àti ọmọ kanlẹ̀kùn olówó káàkiri pé ṣàánú mi ẹ dákun ẹ bùn mi mo ti bímọ kalẹ̀ àrò owó tá ìgbà wọ́n tún wọ́n tún wọ́n tún bọ̀ ṣe yí nǹkan wọ́n tún gbé olówó tó kẹran kó ma ọlọ́run yá dà bẹ́ẹ̀ yóò ṣí náà nù rẹ̀ fẹ́ni kankan wọ́n tá fi jí ọlọ́run pẹ́pẹ́pẹ́ àti gbogbo àwọn náà lápapọ̀ àsìkò díẹ̀ tó anabi lọ́lọ́run sọ pé èso ya'idukumul faqra yóò máa dẹ́rù òṣì báyìí ni ọ̀yà amúrúkún bílí fàṣà yóò ní kẹ́ máa ṣe sàrà àmọ́ yóò máa payín láṣẹ kẹ́ máa gbàṣẹ́wó kẹ́ sì máa lọ ilé ọtí kẹ́ máa lọ lè ṣe ìbàjẹ́ sàrà ni yóò lè fún yín láti ṣe kíni láti ṣe Quran two aya two sixty eight nínú tí máa ṣètò ọmọ fún bàtẹ̀yàn jẹ́ ẹ̀yọ́ máa yá wa ìbílísù lánàtúlá àlè òun náà ni alimalu ahil kéèyàn orí owó tíyàn orí rẹ̀ sórí yọ tí wọn bá ti halati ẹ tọ gbowó tí o sùn mọ tètè wá bó wọn ṣe jáde padà o ní sinmi o o ní sinmi o àyídà kó tó ti pin kó fi ṣe sàárà ó ti yé àbí bẹ́ẹ̀ sì kọ́ ó yẹ kó lé wá pírójẹ́tì kan tó ṣe kí ni tó fi ṣe fọ́jọ́ alẹ́ rẹ nítorí pé ò ní sùn mọ́ ọmọ ìyá kan <laughs> wọn làwọn lọ́dọ̀ àwọn gọ́fíńmẹ́ǹtì wọn làwọn máa ń tọrọ bára káàkiri ní kọ́lọ́ máa sànú ẹ̀ ní ọba fáwọn ní fifty forty million òun àtà fáwọn wọ́n làwọn àwa lọ lélẹ̀ sùn òun àtowó ni wọ́n wá tilẹ̀kùn mọ́ nínú yàrá ọ́fíìsì àfa olórun ọ̀tá wúkẹ́ òun ò rí olóhùn òrí rẹ̀ láyé fi owó òun ò gbé dílẹ̀ fi máa ibi owó yìí bó o láṣẹ báyìí orí ọ̀jẹ̀ tó ń bẹ̀ báyìí <laughs> ah, bówó bá sẹ́rí gbogbo bọ́lá ń ṣe ń ta aṣọ wa lọ́wọ́ rẹ́wẹ́rẹ́ yìí ìfẹ́ Ọlọ́run ni o bẹ́ẹ̀ bá rí owó kówó èyí máa wàkíwà ni o ló jẹ́ pé kódà kówó máa pẹ́ lọ́wọ́ yàn bọ́ọ̀ bá ṣe ń ní máa fi dèkàn mọ́lẹ̀ tọrọ ọjọ́ alẹ́ rẹ torí ọkàn máa ò ní sùn ò gírìnrún kí ò ní náà dáadáa ọkàn máa rorò tó ti ya pílánì àwọn estate tó fẹ́ kọ́ àti gbogbo àwọn tó fẹ́ rà mọ́tò tó fẹ́ rà gan ó tún sọ pé kábọ̀ pààrọ̀ mi ó wà nílé yín ọ̀dà mọ́dẹ̀ mọ́dẹ̀ lọ́mọ wa rán títí tí màláìka kó fi ṣe kiri ó ara máa bọ̀ àsìkò ti tó gbogbo yìí tó ń ṣe ìní ó ti àyà máa bọ̀ nídìí bẹ́ẹ̀ wọ́n ní bó bá ń bẹ lọ́wọ́ yàn kéèyàn máa sọ fáwọn yàn pé owó ti dé o ẹ̀ máa bá ń bẹ lọ wọn nítorí pé èṣù nínú àwọn irinṣẹ́ ṣetán lọ́tọ́ lágbára ni ọ̀pọ̀lọpọ̀ àwọn jama àti àwọn kọ́mítì tí wọ́n jà lé ní tí wọ́n jà sí jama sífàtí wà ní ọ̀pọ̀lọpọ̀ ọmọlé gẹ́wà tàfà tí wọ́n ṣe papọ̀ mọ́ kí wọ́n jà sí jama ẹni sọ̀rọ̀ masá ìlú fi kíyà ni ṣe bí ọ̀rọ̀ owó iná ni ọmọ sí àtọ̀gá tí wọ́n ṣe pèlè ra wọn torí kíni jama ẹgbẹ́ àtàbúrò tí wọ́n dì ti ara wọn torí kíni jama ọlọmọsá ìsanu wa yóò ní àwọn olówó burúkú yẹn ń bẹ ládùúgbò gbogbo ojú ọ̀nà yìí kò sí ìtọ́dá ń bẹ àwọn wà ní tò ṣé owó àwọn táwọn ní ojú ọ̀nà ni wọ́n ní kí táwọn òfin ṣe wọ́n bá máa jà tálíkà máa ń pẹ̀gàn olówó inú ọ̀tá tí olówó níní olówó náà èyí tí ó fi wá ṣe dáadáa anábì ní ní ẹgbàá wa kan ìrántí àdé tiẹ̀ ma anábì ní tẹ́lẹ̀ bá ti ń fún àwọn tálíkà lówó ẹ máa pa ìbínú ọkàn wọn wọn ò ní bínú mọ́ ó lè dájẹ́ wọ́n ti rí owó yìí wọ́n náà ó fún wọn bẹ́ẹ̀ bọ́ọ̀ bá fún wọn bẹ́ẹ̀ ẹ padà jà owó ó burú púpọ̀ máa ń pẹ́ ṣetán ni bóbìnrin ọba múyàn owó ṣe kíni owó tìyàn ṣubú kọ́lọ́mọ́sá ẹ̀sọ́ ní kọ̀ọ̀kan bí abẹ́rẹ́ bẹ́ẹ̀ níbi aburú bẹ́ẹ̀ owó ṣetán àti sọ́lẹ̀ kan ni anábì ní inna li kulli ummatin fitina gbogbo ìjọ kọ̀ọ̀kan ló ní fitina ti ń dà wọn láàmú wa fitinatu ummati al-mal fitina ìjọ tèmi ibi owó lọ́wà owó gbogbo tí ń da ogunlẹ̀ lẹ́yìn gbogbo alamil islami sí kíni owó amẹ́ríkà fẹ́ ta ngongun àtàwọn rọ́ṣíà wọ́n láti dógunlẹ̀ nílẹ̀ lárúbáwá kó lè bá àrógún nǹkan ogun ta owó ni jama eh, sẹ́yìn lè wà náà lọ́wọ́ pẹ̀lú àlìjànú àbí kéèyàn máa wá sọ pẹ̀lú ẹ̀ àwọn àfáà ní ọlọ́wọ́n ọba tó dá àlìjànú lọ́wọ́ máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́n ọba náà ló sì máa wá ìṣọ́ pẹ̀lú ẹ̀ má fi àlìjànú wówó má fi àlìjànú má fi wá ìṣọ́ ẹni bá ti ń sóògùn owó àlìjànú ní bẹ́ẹ̀ ẹni bá ti ń sóògùn sọ àlìjànú ní bẹ́ẹ̀ ń sẹ́ wa annahu kana rijalun minal insi ya'udhuna birijalin minal jinni fazaduhum rahaqa ọlọ́wọ́n ọba ní àwọn èèyàn kan tí wọ́n bá dé desert wọ́n máa wá pé ya sayid hadal wadi àlìjànú tó wà ní inú agbègbè tá a wà yìí má ṣàyè sọ wa lọ́dọ̀ àwọn ọmọ rẹ o mọ̀jà burú wọn ṣe wá o mọ̀jù wọn kọlù wá o ọlọ́wọ́n bá ní yàhúndó nàbèrèjà lẹ́mínálíjìn wọ́n wà sọ pẹ̀lú àlìjànú àwọn àgbààgbà nínú àlìjànú bazaduhum rahaqa ọlọ́wọ́n bá ní mo wá padà wá da ìbẹ̀rù sẹ́mi wọn nítorí pé kò sẹ́ni tí ń sọni lẹ́yìn ọlọ́run ọba wa suratul jinn aya six ari mbẹ ó sì jẹ́ pé bọ́ọ̀ba ti ń sógun sọ ọ̀hún fàlẹ̀ jànú sọ̀ra ni tọ́ọ̀ba ti ń sógun owó ọ̀hún fèsù wàràn lọ́wọ́ ogun tajà àlìjànú lọ́wọ́ mbẹ ẹ gbọ́ tó ní ẹ wọlé ẹ wọlé àfáàní ti lè ba rí mọ́bẹ̀ níjọ sunday àárọ̀ sunday wọ́n máa ń lọ yóò mọ ọkọ lọ́wọ́ yóò sì mú pólíbàgì lọ́wọ́ pólíbàgì ni oògùn lọ́wọ́ nù ẹ̀ ọkọ ni wọ́n fi gbẹ́lẹ̀ alájà náà tẹ̀lé pẹ̀lú jáàbù pẹ̀lú tẹ̀sùbá funfun olóòsà olóòsà làwọn méjèèjì ayé wà lọ́wọ́ pẹ̀lú àlìjánu ọlọ́wọ́n bá làwọn ṣe kíni làwọn wà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ àmọ́ kínú ni jin ẹ̀yọ́ màá yá mi níbo làwọn àlìjánu máa ń gbé tá a fi máa sọ́ra ká má débẹ̀ gbogbo ilé téèyàn bá gbé bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ wọ bẹ́ẹ̀ ẹ̀ sá dọ́lọ́ a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa a'udhu bi kalimatillahi a min sharri ma khalaqa níta nàbí fún àwọn sàhábà nù wípé ẹ má pọ̀fọ̀ tẹ́ ń pa mọ́ tẹ́ bá dé dẹ́sáàtì tẹ́ máa pe àwọn àgbàdìjànú ẹ máa sọ pé ẹ wá sọ pẹ̀lú ọlọ́wọ́n ọba ọba tí sọni tó sì dá yín látìgbà náà làwọn sàhábà ti pa gbogbo yẹn ti àwa náà pati wa ti pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àwọn ààyè tálìjànú máa ń wà nínú ẹ̀ òun náà ní inú òkùnkùn yàrá tí ò sí náà ń bẹ̀ sáàdì ọlọ́run kò tó wọ bẹ̀ inú desert sáàdì ọlọ́run kò tó wọ etí omi etí odò ibo ni wọ́n máa lọ jama àwọn ológun ibo ni wọ́n máa lérí nǹkan mọ́ etí kíni etí odò ẹni tí ó ju odidi màálù sínú kíni sínú odò ìbáraki àwọn àlìjànú náà ní tẹ́lẹ̀ kéèyàn má pẹ́ létí odò jama sàárè wọn ni kéèyàn má pẹ́ ń bẹ̀ jama alimasabilu ilé ilẹ̀ mìíràn dalẹ̀ sí fún ìbá ti fẹ́ kọjá ń bẹ̀ kọ́sàdọ̀lọ́n tọ́lẹ́ẹ̀tì fún ìbá ti fẹ́ wo bẹ̀ kọ́sàdọ̀lọ́n ilé asẹ́wó ibi wọ́n ti mutí ilé sùn ilé àwọn àlìjànú nìyẹn àwọn àjẹ̀nú tí wọ́n bọ̀ wálé láti bẹ̀ ilé ijó ọlọ́run ló mọ iye wọn ẹjọ́ máa wá gbé nítorí pé ìwọ lọ́lọ́ ibá wọn bí tí wọ́n wà ibi àwọn aṣẹ́wó tí ń jó wọn hò bẹ́yìn bá ti débẹ̀ ó ti dó dáhùn ó ti dé bára kí àwọn àdìjànú kọ́lọ́ mọ́sá sọ níbẹ̀ àárín ọjà ilé àwọn àdìjànú ni àmọ́ a nítorí pé a jẹun àfàwà Salman náà àwọn ẹni rí ó ní mọ́ kọ́kọ́ dọ́jà o mọ́ sì jẹ́ pé ìwọ kan yẹn kò ní ọjà àyídà àbí kó jẹ́ pé òun ó di gbogbo wàhálà rù tó bá jẹ́ pé òun ló ṣe kíní wọ́n lọ kán yìí ń bẹ̀. aago mẹ́sàn-án láàmú ọlọ́jà o a sì máa kó mẹ́lẹ̀ aago mélòó aago márùn-ún àbọ̀ àbúrò oníṣẹ́ni kọ̀ọ̀kan wa kíní máa ń fa àtàlẹ́jà ló fi máa ń wọlé ẹni wọ́n ní tí èèyàn bá gbé oògùn wọlé àwọn àlejò máa gbénu léèyàn sáà lánàá yìí ni gbogbo àwọn igbá ọṣẹ àti gbogbo àwọn oògùn tó wà nù kọ́bọ̀dù yẹn náà àwọn àlìjánu kọ̀ọ̀kan ló wà níbi ìkọ̀ọ̀kan wọn lẹ́ni tí wọ́n bá ti ń gbógun wọlé ilé rẹ̀ ó ti di ilé èṣù ẹni wọ́n bá ti ń gbọ́ mísíkì nínú ilé wọn wọ́n ní ilé wọn ó ti di ibi táwọn èṣù ti máa jó kọ̀rínù ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ jó kọ̀rínù tó wà lára rẹ̀ ẹni tí wọ́n máa gbẹ́sẹ̀ báyìí tó bá padà yá yóò bá dìde yóò máa jó àwọn àlìjánu tàná òṣèkínni wọ́n wà wọlé tó sì jẹ́ pé ńgbà tí wọ́n lu bàndírì ní ìjọ ọdún ẹgbọ́n tí Abubakar wé ó ní amizmarun mímọ̀ zamiri shayatin fíbẹ̀tì nàbí yìí láì Muhammad ó ní ohun èṣù nílé inú ilé ànábì torí ohun èṣù wọ́n máa sí gbogbo ìlú ìlú ànábì wa ní kó fi bàndírì lẹ̀ àwọn ọmọ kéèké yẹn ń sọdún ni ànábì wa àpúrúfù bàndírì nínú gbogbo ràn lù tá a àwọn ọmọ kéèké lè máa lò àmọ́ ká fi dárúkọ ọlọ́run pé ayé ń dá ìmọ̀ alágbọ́n kò sí ní jẹ́ bẹ́ẹ̀ ní ẹ̀sìn wa kò sí ní jẹ́ bẹ́ẹ̀ òun tó òun ti sọnù ni ẹni tó kú bá nílé ilé wọn lọ́wọ́ àṣetánì ẹ̀yin gbọ́n pọ́nlá anábìbẹ́ sílẹ̀ wọn ba ọ̀rọ̀ wa ṣe ìyàwó sí wa jẹ́ mọ́rọ̀ pé a fẹ́ darúkọ lọ ẹni tí máa ń darúkọ lọ́wọ́ ọba tí bá ń lùlù ojú ọ̀nà ṣetán lọ́wọ́ tó rà anábì òṣèré àtàwọn sàhábà rẹ̀ fíìmù eríṣiríṣi tí ọba ti jẹ́ eré àgbéléwò àwọn èso wọn máa wọnú lẹ́yìn bọ́ọ̀lù bọ́ọ̀lù <laughs> àwọn afá ní nínú àwọn arinṣẹ́ èṣù tó lágbára lásìkò tá a wà yìí bọ́ọ̀lù àbí wọ́n máa ń pèrún sí tí wọ́n ń gbá bọ́ọ̀lù sẹ́kẹ̀rùn tá àfá àti ọ̀rọ̀ òye tí ó gbé àfá kan tọrọ òye lọ́nà amadéyà mẹ́ni wọ́n sì wá kíjìmọ̀tà ní bá ń pé iná àtẹnákọ̀ kan o nàìjíríà ní fún wọn ní máàcì lẹ́ni o iná àtẹnákọ̀ kan kọ́lọ̀ jáwé ni o mo ní ẹ̀ẹ́ àbá àti gbàlejò oṣù òun ní ṣètò ọ̀ràn sáwọn ìjọ rẹ̀ nídìí bẹ́ẹ̀ ká sara fún bọ́ọ̀lù tó bá tẹ̀ jẹ́ pé akàn fẹsẹ̀ gbà fi dárayá ládùúgbò lẹ́yìn kulẹ̀ eléyìí ò burú jẹ́ àmọ́ kọ́ lè jọyìn àwọn fáǹsì kọ́ máa lọ lè ọrù bọ́ọ̀lù káàkiri èṣù ni ọlọ́run sọ ní bẹ́ẹ̀ ilé tán bá ti ń ṣépè àwọn èso ọmọ wa ń bẹ ilé tí èrè bá ti wà èrè onírin èrè onígi èrè onfọ́tò àtàfọwọ́yà àti sinapu oyè tí wọ́n sinapu yẹn gbogbo ilé tí ntọ́lẹ́mí bá ti ranjú lẹ́gbọ̀n báyìí àwọn afáàní ẹ̀sàdọ̀ ọlọ́run fún ọnù lẹ́nà ó lè lóun kàwé débẹ̀ ẹ sọ fún pé à má kàwé débi kọ́ wá dọ́mọ ya àṣetọ́nù gbogbo àwọn fọ́tò tó bá wà most important driving license eh, passport oye ah, international passport ẹ̀hẹ́ eh, owó wa wọ́n ní a máa keep ẹ̀ tí ó máa pamọ́ tí ò ní máa appear sí ìta wọ́n lẹ́rìí wo la ní wọ́n ní ànábì wọlé ńjọ́ kan ó rí eh, wọ́n ya èèyàn sára aṣọ làwọn afa àtọ́rọ̀ yóò mọ̀ sọ pé èrè ni wọ́n ń sọ èrè ni wọ́n ń sọ mo ní sẹ́ wọ́n máa ń ya èrè sára sọ wọ́n fọwọ́ yà síbẹ̀ ni ànábì ní ẹ̀ka ilé ikú ẹnu ilé àwọn màláìka ò ní wọlé ìyàwó aisha làwọn wa mú aṣọ yẹn àwọn arun àwọn wa kì bọnu pílò ó sì wà nulẹ̀ àmọ́ kò sí kíni kò hàpí àmọ́ ẹ̀rí táwọn afa àsúná kó fún wa máa kó káàkiri náà nù ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ síyàn téèyàn fi mọ̀ pé ah ẹ bá Umu yìí sádọlọ abu yìí ẹ bá sádọlọ tó ní dákẹ́lé rẹ̀ tí ma ti ń ṣẹlẹ̀ òun náà ní sáyìn ọyẹ sọmọ pé a ní àwọn àmì tí ma ń ṣẹlẹ̀ sí yàn téèyàn bá ní symptoms ẹ malaria a ní ó ní malaria àwọn bàbá wọn ní ẹ wojú ẹ ẹ lè já ewé ìjákújá fún kó lè mú àgbo ṣe rí èèyàn máa rí sáyìn pálí jànú ó ti wára yẹn àbí èèyàn ti gbàlejò ẹ̀ pẹ̀lú ta fẹ́ ka yìí alákọ̀ọ́kọ́ àwọn àlùfáà wa wọ́n ní téèyàn bá ti ń bínú ju ìbínú di wọ́n ní kó lè sadọ̀ ọlọ́run wọ́n ní téèyàn bá rọrùn sùn ìwọ́n lọ bí oṣù mẹ́fà ó rọrùn sùn wọ́n ní kó lọ lè bẹ̀ lọ́hùn àlìjànú ti dé èèyàn wá sùn lóòótọ́ àmọ́ tó bá ti jí kò tún rọrùn sùn mọ́ ìwọ́n lera wọn bẹ́ẹ̀ ìwọ́n lọ bí oṣù mẹ́rin márùn wọ́n ní kó tó òun múra sásìkárì èyàn máa ń gbàgbé púpọ̀ ìṣúná wọn ní two thousand ni ó tún ní èlò lẹ pé wọn ní two thousand náà ni owó ẹ̀ka tó kọ́ fún mi èlò lẹ pé ó ti gbàgbé wọn ní ti gbàgbé ìbá ti pọ̀jù báyà fọ́mọ èké àbí fàgbàlagbà wọn ní àsìkárù lọ́kàn àṣetán ti jòkó ní ọpọlọ yẹn wọn ní bẹ́ẹ̀ ni kéèyàn máa dákẹ́ sí kọ́ máa fẹ́ dá wà bí mo ṣe wà yìí mo ní píríncípù gan èmi yẹn bá yẹn jòkó yóò lè jòkó dá nínú yàrá kò ní dá sẹ́ni kankan yóò kàn wá mẹ́ẹ̀ wọ́n ní ẹ̀sà dọ̀ lọ́n fún wọ́n ní ẹni tó jẹ́ pé kọ́sà máa ṣe lọ kọ́sà máa ṣe lọ kọ́sà máa ṣe lọ ó bá ṣe kíráìmù kankan yóò tún ṣe mí òun náà lọ gba aṣẹ́wó lẹ́sẹ̀ òun mutí yóò tún jẹlẹ́dẹ̀ lẹ́ẹ̀kanna ó tiẹ́ àwa béèrè pé tó ayé rẹ bó lọ wá rí báyìí ó ní tó ajá alẹ́ ti àríjà wọ́n ní ní tó jòkó ti lójòkó ti o ẹ mú lọ́dọ̀ àwọn àfáà kan ṣe rúkìá fún un tó sì jẹ́ pé ẹnìkan lè bá anabi sàṣálà nú àwọn ọkùnrin ó ní rànábì ó ní fún mi láńsẹ̀sì kí n máa ṣe sìnà mo fẹ́ máa bá wọn ṣe sìnà náà níyà ní jama tó fi lọ lè ni má ṣe bẹ́ẹ̀ mọ́ anabi wa ṣàdúrà fún un ó nígbà tó wọ́n jáde kó lọ́dọ̀ anabi ó ní bóun ṣe fẹ́ràn sìnà tó bẹ́ẹ̀ náà lòun wá etí ẹ̀ tó àdúrà ní jama òṣèlú tá a dánwò tá à ń sọ yóò lè bá jama tọ́kàn sí wàkiwà tí wọ́n máa pé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ níjò ní lágbájá wá dàbá yìí jàmá mùsùlùmí àwọn àlùfáà ní tẹ́lẹ̀ yìí bá ti ń ṣẹlẹ̀ kéèyàn sáde ọlọ́wọ́n bá Allah kéèyàn bá ti ń rò pé òun fẹ́ para òun kọ́ para rẹ̀ kọ́ ni solution lérí ìṣòro rẹ̀ àbá rẹ̀ ti ń ṣe ọ́ àdúrà solution àti oògùn ìṣọ́ táwa máa fi ṣọ́ra táwọn àlejò àánú ìfini kọlù wa alákọ̀ọ́kọ́ ká lè jẹ́ tàwíìdì wa ó nípa o èèyàn lè má ṣàdúrà tó nǹkan kọjá pé tàwíìdì nìkan ló ní o ipa èso si ní ràn ọlọ́run bá sì ti là á mọ́lẹ̀ ò ní inna ọlọ́run láwọn ẹrú mi laysa laka alayhim sultan àwọn ẹrú mi ò ní ká wọn o àwọn tó bá ti jẹ́ lọ́hùn ò ní ká wọn àkọ́kọ́ ẹ̀sìn náà sì ni ká lè kó gbogbo wà nílé wa ká lè dànù kókó wa lánìkanú gbogbo ń da ń wa ní ọmọ ọ̀hún wọn mọ̀ sọ fún pé àjẹ́ ń bẹ oṣó ń bẹ èpè ń bẹ ìsì ń bẹ lóòótọ́ àmọ́ wò ní ní fílìn rẹ̀ tó fi jáde láyé nígbà tí tàwọn ìdílé bá ti ní tuma ó sì gbára lé ọlọ́run bá a la lẹ́yìn náà máa kírun wákàtí márààrún anábìrin bá kírun àṣùbá ń jẹma òun tó ti wà nínú sọ ọlọ́run tí ló fi sùn ọ máa darúkọ ọlọ́run ní gbogbo gba asikaru asikaru asikaru especially la ilaha illallah wa dawula sharika lahu lawule lawule hamdu wa huwa ala kulli shay'in qadir téèyàn bá wí bí mo ṣe wí wọn nígbà ọgọ́rùn-ún ipa ìṣòní ka lẹ́yìn náà ó lè jọyìn àwọn ẹni rẹ sọ̀rọ̀ àwọn ẹni rẹ tó jọyìn yẹ tó bá ti fẹ́ ṣiṣẹ́ bú ọmọ àwọn ti pé abu abdul fataya ò gbọ́dọ̀ gbọ́ o alhaji òsèfà ò gbọ́dọ̀ gbọ́ o ìmáàmù ò gbọ́dọ̀ gbọ́ o àwọn ọmọhàjì ò gbọ́dọ̀ gbọ́ o níbo ti wà láàrin àwọn ẹni rẹ ṣètò tó bá ti fẹ́ mì ọ́ ìwà láàrin àwọn ẹni rẹ yẹ wà pé a mọ̀jì ránkì mi ọ́ bọ́lẹ̀ láàrin àwọn ẹni rẹ mọ́ wa o ìfẹ́ kí n kú mbẹ́ o tóró ti mọ̀ pé bàbá fẹ́ jì sọ́fìn àwọn ẹni rí ọmọ sí kínní wọ́n máa fà ọ́ àmọ́ ń dá ṣe wọ́n nìkan náà lọ ń dá ṣe ládùúgbò yọ rọrùn kí ṣètọ́ni tètè mú ọ àwọn ẹran tí ń lọ lápapọ̀ ìkókò lè jálù wọn kó bẹ̀rẹ̀ sí ṣe gbogbo wọn lọ́sẹ̀ àmì ẹran kó tí ń bá ń dárìn bọ̀ fún rẹ̀ yọ kàn rárá ni yóò sì fi hànú ẹja máa rìn pẹ̀lú àwọn ẹni nínú àwọn téèyàn fún kàbá ń sá fún kàbá èrè ṣé bí òun ṣe sìnà ọ sọ pé owó owó òdó lọ́wọ́ rẹ ṣé bọ́n jẹ rìbá ẹ̀yin ṣé bọ́n ta tẹ́tẹ́ bó ṣe rí èṣù gan fún rẹ̀ ní máa ń bẹ̀rù ẹni tí máa ń bẹ̀rù ọlọ́run àmọ́ tó bá ti bẹ̀rù ọlọ́run mọ́ èṣù ò ní bẹ̀rù rẹ mọ́ gbogbo nǹkan náà máa dẹ́rù bọ̀ bẹ́ẹ̀ bá ti yọnu sí kádàrá nínú àwọn oògùn tá a máa ń lò tá a máa fi kọjú èṣù ọ yọnu sí kádàrá rẹ ò ní jíṣe tọ́dọ̀ọ́dọ̀ láàmú pé ọmọ yẹ kó ti dá àwọn jù báyìí lọ ọ̀rá burú rẹ ni ọ̀rẹ́gbẹ́ ẹni ọ̀rọ̀ rẹ ni òun ni mò ń dákẹ́ ṣe tán o tí ma ti ń sọ ọ́ ni mò ń dákẹ́ dákẹ́ inú tiẹ̀ àkọọ́lẹ̀ tèmi lé nínú ìmọ̀ ìtọ́lọ̀ ń kọ fún mi lọ́la ó lè jẹ́ pé ní tí a rò pé ń dán ń dán ń dán ń dán fún lẹ́nu yìí bóyá ọdún kan lókù tí ó ṣe kíni gbogbo lọ́mọ lọ́mọ fi dá ṣetán padà ipe ìmọ̀ gbàdí tèmi náà dé kádàrá tí ìbá ti ní gbàgbọ́ ń bẹ̀ ṣetán ní wín nìyà lẹ́yìn náà ayatul kursi tí ìbá fẹ́ sùn lálẹ́ tí ìbá illa billah wọ́n ní wọ́lọ́ ọlọ́wọ́n báwo ni gbogbo àwọn èso ká máa yẹba ká máa yẹba fún yàn téèyàn ò fi lọ téèyàn ò fi dé lérí bisimilá tawakaltu ala Allah wàlá hawla wàlá quwwata illa billah bó ṣe kéré máa àmì àfọ onírun gbà tí ń ṣe bọ̀dá oní ní sùsáàkì kì í ṣe ń mú onínìkọ́ọ̀bù àti kìmáàrún wọn ṣe àti jàlíbáàbù wọn ṣe wọn rántí wọ́n ní gbogbo èṣù tí ń bẹ ní ilé ayé nílùú tó wà yẹn wọ́n máa yà fún ọ báyìí ni tó fi lọ bí tọ́nu lọ tó fi darí padà kó o tó wá délé àwọn èṣù tá a wíwọ́n ti tún ọkọ̀ báyìí nulẹ̀ wọ́n ń lé ọkà ní jama anabi ni tọ́wọ́ masẹ́ni pé bisimilayi walajina wa bisimilayi kharajina wa alalahi rọ̀bìnà tawakkalina anabi ni tọ́wọ́ bá tilẹ̀ wí bí mo ṣe wù yẹn gbogbo àwọn èṣù tó wà nulẹ̀ wọ́n máa gbèrè sílẹ̀ jáde wọ́n máa gbèrè sílẹ̀ jáde lẹ́yìn náà àdúrà tó wà ní citadel prayer twenty seven aláwo lọ́bẹ̀rẹ̀ àbí Allahumma salli wa sallam ala nabiyyina Muhammad ló sékè ní lọ́parí ẹ̀ káka láàrọ̀ káka rọ̀lẹ́ ṣètọ́ ní òní rí wa mú àní kó sí páńpẹ́ so ọmọ wa òní kó sí so ìyàwó òní kó sí so èso òní báyé wa jẹ́ kò ní bọ̀rùn wa jẹ́ o èso kò ní nípa nínú ayé wa o kò ní nípa nínú ọ̀rọ̀ ọ̀run wa o àlìkíyàmọ̀ wọ́n da o ọlọ́run ṣe wá lọ́mọ àlìjẹ́nà ọlọ́run ní ṣe lọ́mọ náà èṣù inú náà ni wọ́n wọ̀ pẹ̀lú àwọn ẹni rẹ̀ ọlọ́run ní káwa kún wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. kani jazakumullahu khairan a kí àwọn mahadum wa.